ومن يرتدد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة فأولئك أولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون الحمد لله الذي اصطفانا من عباده المسلمين وجعلنا من آل سنة والجماعة والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحابه أجمعين إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعاء وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba Allah ọba alágbára ọba tí wọ́n ṣàwá láàrin àwọn ẹ̀dá ẹ̀ tó ṣe wá ní mùsùlùmí òdodo ọlọ́wọ́ba tó sọ wá ní ọmọlẹ́yìn anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ba náà lọ́ba tí a dúpẹ́ fún lórí àwọn orí rẹ̀ ìtọ́pọ̀ jara tó jẹ́ pé a lè kà á tán àwọn abẹ́lẹ́ ọba nínú àánú rẹ̀ èyí tó ga jù náà orí tọ́lọ́ fún àwọn náà ní Islam abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́gba Islam náà lára wa títí tá fi pàdé ọlọ́run ọba wa. ike ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run Kọba bá òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kó bá gbogbo àwọn ará ilé àtàwọn sàábẹ̀rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ pátá tí wọ́n ti lọ èyí tó dájú ní ọ̀rọ̀ tẹ́yìn máa wáyé fún láti gbọ́ òun náà ni gbogbo ọ̀rọ̀ tí wọ́n máa ti mú jáde nínú Muhammad sallallahu òun náà ni ojú ọ̀nà tààrà tẹ́yìn máa ń tọ̀ tí èèyàn máa fi ń jọ́rẹ̀ ọlọ́run ojú ọ̀nà súnà yìí náà ni ojú ọ̀nà tí èèyàn máa ń tọ̀ tí yóò fi tẹ̀lé ànábì wọlé ọlá wọlé ọlá abẹ́lọ́wọ́ ọba nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ súnà náà kọ́lọ́mọ yọ ọkọ̀ nínú ẹ̀sìn wa gbogbo tí wọ́n bá ti pè lẹ́sìn fún wa tí a bá ti gbé yẹ̀wò tá a wọ́dọ̀ Al-Qur'ani tí a bá àwọn hadith ó ṣe kó ti pẹ́ tó lára wa àbí kó ti gbajúmọ̀ nínú àwùjọ wa àbí kí a ti bá a sábà nínú ìdílé wa àbí nínú àwọn mọ́ṣáláṣí wa nígbà tá a ti rí inú Kùránì tá a rí inú àdíyèsí kò kí sẹ̀sìn ọlọ́run o ẹ̀sìn ọlọ́run kò kí wá láti ibì kankan àfi kó jẹ́ pé yẹ́wà látọ̀dọ̀ Allah àti ilé òjíṣẹ́ rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ọwọ́ bẹ̀rẹ̀ wọn bá nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa àdáṣílẹ̀ nínú ẹ̀sìn ọlọ́run ọmọọ̀sán lé wa kó ń bẹ̀ abiola nínú àánú rẹ̀ nínú ara rẹ̀ èyí tí a ń ṣe tọ́jẹ́ ẹ̀sìn ọjọ́ súnà nábì kọ́lọ́mọ́sán fẹsẹ̀ wa múlẹ̀ ń bẹ̀ dáadáa kọ́lọ́mọ́jọ́ alápadà sí ibú ọlọ́gbàrá ọlọ́run ọba wa mo kí ashabul fadila àwọn afáwà gbàgbàgbàgbà tí wọ́n bẹ̀ ń kalẹ̀ àyímọ́tòlóhùdà àwọn ìmáàmù ìmáàmù mo kí gbogbo ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa àti gbogbo ẹ̀yin sisters wa àti gbogbo àwọn tàbí ẹjọ́ ọmọlé kí ó bí tèmi báyìí pé àlàáfíà ọlọ́run ọba kọ́lọ́mọ́sàdì ọmọ bẹ pẹ̀lú ẹni kọ̀ọ̀kan wa wàhálà khas àwọn ìmáàmù wa gbà ní ìlú táwa yìí ìlú wa ní jóbèlè ọlọ́run àtàgbáyín àti gbáyín kọ́lọ́mọ́sàdì kan bàjẹ́ mẹ́wọ̀n kọ́lọ́mọba aláàkọ́bà sàlékún dáadáa yín àlékún sabat istikọ́ọ̀mà àlékún àlàáfíà àrísìkí àlékún àṣeyọrí ọlọ́mọsàbà ní ṣe fún yín mo kí àwọn afáwa tí wọ́n jẹ́ mufassir kọ́lọ́mọba aláàkọ́bà ní sàlékún dáadáa tiwọn náà mo kí Sheikh wa Abul Witr Bulugul Maram ọlọ́run ní ká tó pàdé wọn الله láti máa ń àti gbogbo àwọn mọ̀ṣá ẹ̀kọ́ wa tí wọ́n bẹ́ ń kàlẹ̀ ètò wọn ní ká fi bá ní sọ̀rọ̀ ní àárọ̀ yìí ó jẹ́ ọ̀rọ̀ tí ó pàtàkì nínú ẹ̀sìn wa ó sì pàtàkì nínú ayé wa nítorí pé òun náà ní ó jẹ́ kí a rí ilé ayé tá yìí kárí ìlò ká fi àlàáfíà lóbẹ̀ẹ́ òun náà ni ó jẹ́ kí ká tún lọ lè bọ́ sí inú ilé àlàáfíà èyí ni àdìjánà ọlọ́run ọba tá a bá kú láyé tá a wà yìí kọ́lọ́mọ́sẹ̀ ni kọ̀ọ̀kan wa lọ́mọ náà kọ́lọ́mọ́sẹ̀ sí wa lọ́mọ àdìjánà òun náà ni àlàyé nípa Islam àkọlé tó wá fún mi láàárọ̀ yìí èyí bàbá wa èyí yá wa àti gbogbo ẹ̀yin sisters wa òun náà ni nàwákìdùl Islam nàwákìdùl Islam àwọn nǹkan tí máa ń ba ìsìláàmù jẹ́ àwọn nǹkan tí máa ń jẹ́ kéèyàn máa jẹ́ olórúkọ mùsùlùmí tọ́lọ́hùn sì ní sí sínú àwọn mùsùlùmí àwọn nǹkan téèyàn máa ṣe tí wọ́n kó orúkọ ọ̀yàn rẹ nínú àwọn tó ń jẹ́ mùsùlùmí lọ́dọ̀ ọlọ́ bá ti pa orúkọ ọ̀yàn rẹ nínú àwọn tó ń jẹ́ mùsùlùmí téèyàn ò jẹ́ mùsùlùmí máa kò sí sàlámù kò sí àlàáfíà fún ìyànú ayé tàwà yìí bá tọwọ́ tọwọ́ díjọ́ alìkìyàmá onítọ̀ ọ̀hún ọlọ́wọ́n bá aláwọ̀ ní fi síbì kankan àbí kó fi sínú yà kí wá ṣe ìyà tí lọ́dún mẹ́ta lọ́dún mẹ́rin tí yóò kó ń bẹ̀ ìyà gbére nawakidul islam kí làwọn nǹkan tí ọmọ ń ba islam jẹ́ sábà pé nínú ẹ̀sìn wa a ní nàwa kíkùn àwọn nǹkan tí máa ń bà lọ́wọ́ lájẹ́ lọ́jọ́ pé bá ti gbogbo ayé àlákò lè rìnrùn wípé àlọ́wọ́ láti bàjẹ́ àlè kírun mọ́ wọ́n lé lẹ́yìn ọkọjá bẹ́ẹ̀ eléyìí wa kíkùn Islam eléyìí máa ba Islam jẹ́ ọmọ ayọ̀yàn kú nínú ẹ̀sìn Islam ọmọ asọ̀yàn di ọ̀tá ọlọ́run lẹ́yìn ìgbà tí èyí ti jọ́rẹ̀ ọlọ́run ẹ̀yin bàbá wa ìyá wa ẹjẹ́ àkọ́kọ́ lọ lè mọ̀ yí pé al-islam ẹ̀rí ẹ̀sìn islam èyí tá a ṣe ta bára wa níbẹ̀ yìí wàdínú salam wàdínú Allah òun náà ni ẹ̀sìn ọlọ́run ọba wa ọba Allah ọ̀wọ̀lgáyàtú min khalqi al ins ọlọ́run ọba Allah ó dá àwọn àlìjẹ̀nú àtàwọn ọmọ èèyàn sílé ayé wà máa fi ha minal khala'ik wà máa fi kawuni minal khala'ik wà máa fi samawati wal ard gbogbo tí bẹ nínú sánmà àtìlẹ̀ ọlọ́wọ́n bá aláàdá nítorí kíni nítorí islam al-islam òun náà ni huwa al-istislamu lillahi bi tawhid òun náà ní kéèyàn ojú iwájú sẹ́lẹ̀ fún ọlọ́run ọba pé ọ̀kan lọ́lọ́run òun nìkan ní sì ń dáṣẹ rẹ̀ ṣe kò sẹ́ni tó lè ṣe ti ń ṣe òun nìkan náà ló sì lẹ́tọ̀ọ́ sí ká máa sìn wọ̀lẹ̀ yín kéèyàn adó láwùjọ tán á lẹ́yìn náà ká máa wá tẹ̀lé àṣẹ ọlọ́run tó wà nínú alukọ̀rán àtàdé ìsìn mina shiriki wa ahali ayé wa ahali shiriki káwá bọ́pá bọ́sẹ̀ kúrò níbi gbogbo táwọn èèyàn ń bọ táwọn èèyàn ń sìn yàtọ̀ sí ọlọ́run ká jìnà sí kádẹ jìnà sí gbogbo àwọn tí wọ́n jẹ́ ọ̀tá ọlọ́run tí wọ́n ní ọlọ́run bá àbí lẹ́yìn ọlọ́run èyí ni àwọn ẹlẹ́bọ̀ ó lè jẹ́ mùsùlùmí kó máa ṣẹbọ ó lè jẹ́ mùsùlùmí kó mú àwọn ẹlẹ́bọ lọ́rẹ̀ẹ́ torí pé ọlọ́run Allah subhanahu wa ta'ala ó jẹ́ òye wa yí pé òun ọ̀dá wa fún kankan bí ìbá jẹ́ pé òun dá wa nítorí ká wá sin òun nìkan a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́wọ́n bá ní èmi ọlọ́wọ́n bá in dálìjà ní àtọ́mọ èèyàn lásán sílé ayé bí ìbá jẹ́ pé nóò wà ń bẹ ibi nóò yẹn àwọn afáàdì sàlàyé tó wà ń bẹ fún wa yẹn ni ní kan ní gbẹ̀yìn tẹ́lẹ̀ wọ́n wá pa yá yẹn lẹ́ẹ̀lì takhfif ya abudu ní gangan ibi tọ́rọ̀ wa nìyẹn tó wá dé pé illa ya nìkan lọ́ba kalaba wa mbẹ ayé gbogbo táwọn yẹn bá rí làbá máa pé ah, àwọn náà ń sá ń sẹ̀sìn ẹni ní ya lọ́wọ́ ẹni tí ń sin jésù àní ń bá ní sẹjọ́ torí pé láàlì ìyá àbùdó lọ́wọ́ ńbẹ̀ ẹni tí ń sin omi tí ń sin gi ẹni tí ń sin ni tí ń sin náà àní bá sọ kò ní kọ́dà àní lè fèsì ẹ̀ torí pé yóò ní ebi láàlì ìyá àbùdó lọ́wọ́ ńbẹ̀ ipe ọlọ́run bá lóun òun dá wọn torí ká máa ṣẹ̀sìn ẹ̀yìn àwọn lè ń ṣẹ̀sìn àwọn ọlọ́run sọ bẹ́ẹ̀ ọlọ́run ní ilẹ̀ àlìyá àbùdó ní ní ìyẹn lọ́yẹnjú ọ̀rọ̀ ọlọ́run bá ní mo dálìjà náà àtọ́mọ èèyàn wálé ayé ká máa wá sin èmi èmi tí mo dá wọn ní èmi ọlọ́run tí mo dá wọn ikhtaṣṣa bil khalq alā lahu al khalqu wal amr ọba yìí òun ló dá wa tàbá wá fẹ́ sin àbá fẹ́ sẹ̀sìn ọba tó dá wa yẹn ló ká ṣe kí ni ló ká sìn ọlọ́run fi sọ náà ayà mi oníyá ayọ̀ náà ọlọ́run bá ní ẹ̀yàn omi èèyàn o ọ̀bùdó lọ́bàkùnmù lẹ́rí kọ́ọ̀lá kọ̀kọ̀ ọlọ́run bá ní ẹ máa sin ọba tó dá yín ìdágbọ́ yìí ní kí gbogbo tí wọ́n bá ti dá kò lè jẹ́ ọlọ́run tí wọ́n bá sì ti jẹ́ ọlọ́run kò lè lẹ́tọ̀ọ́ sí kásẹ̀. la ilaha gbólóhùn kan ni ni wọ́n pè ní eh, kalimatu shahada gbogbo ẹni tó wá fẹ́ wọnú islam tó fẹ́ ṣe ṣàhádà wọ́n fẹ́ wọnú islam yóò pè kẹ́lìmọ̀ yẹn bó ni wọ́n sọ yóò ní aṣíhádù aláìláha ìlàlá ó ní mo jẹ́rìí mo gbà dénúdénú wípé aláìláha láàmà àbúdá ìlàlá láàmà àbúdá bí hakin ìlàhù ajẹ́pẹ́ sí ẹni tí a lè sìn mo jẹ́rìí pé kò sẹ́ni tá a lè sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ká sìn lẹ́yìn Allah ìtumọ̀ la ilaha illallah òun náà nìyẹn kọ̀sọ́bà kan àbọ̀ ọlọ́run ọba kò kí ń ṣètò la ilaha illallah ẹ̀dàkùn sí àlọ́bọ̀ ọ̀yọ́ sí kọ̀sọ́bà èkó sí kọ̀sọ́bà lọ́rin la ilaha illallah ọba mọ́kà ọba amẹ́ríkà wà la ilaha illallah kọ̀sọ́bà kan àfi ọlọ́run kò kí ń ṣètò la ilaha illallah onígbé láàmà àbúdà bí hakin ilà ò kò sẹ́ni tí ó yẹ kásìn tó sì lẹ́tọ̀ sí kásìn lẹ́yìn Allah torí ẹ̀ ló fi sọ̀rọ̀ rẹ̀ ní Allahu tẹ́mọ̀ ní mùsùlùmí kí ni tó Allahu Allahu al-ma'budu haqqan ìtumọ̀ Allahu gẹ́gẹ́ òun náà ni ẹni tí yọ́ lẹ́tọ̀ sí kásìn orúkọ yẹ kọ̀ṣẹ́ tó lè jẹ́ ẹlẹ́yìn ọlọ́run bá wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa àti wá bí wa sínú islam àwa tá a islam àwa náà ti wí kẹ́límà yìí àti bọ́ sínú islam alhamdulillah àti di mùsùlùmí kí ló wá kú báyìí ìtọ́kù ni pé bóòlù á ṣe kú sínú islam yẹn ibi tọ́rọ̀ wà ní wọ̀lùmọ́tù على الإسلام غاية عظيمة káwá parí sínú ẹ̀sìn islam yẹ òun náà wá ní bùkátà tó ga jù níwájú gbogbo mùsùlùmí tó bá máa ti ń ṣe torí pé ọlọ́run ọba aláwọ̀ ní béèrè kankan tá a bá ti jáde láyé nínú gbogbo tá a ṣe nú ayé islam nìkan lọ́lọ́run béèrè kí la pè ní islam lẹ́ẹ̀kan àlè istislam lillahi bí tawhid ìjúwájú sẹ́lẹ̀ fún ọlọ́run bá aláàpọ̀ kan ni òun nìkan náà ni a sì máa sìn a sì ní bá wọn sìn nǹkan míì tó máa ní lágbájá kí ni bùkátà rẹ tó tóbi jù lọ ayé kápọ̀ bá ṣe ní opportunity pé ọlọ́run bá fún ọ ní opportunity kó bẹ̀ òun kó béèrè kankan ẹyọ kan náà ni kó sì béèrè mọ́ béèrè nǹkan míì lẹ́yìn ẹ̀ máa o àmọ́ gbogbo tó bá ti béèrè ọlọ́run grant ẹ̀ fún ọ àmọ́ wà lásìkò tádùá máa ń gbà kí ni àdúrà téèyàn máa ń kọ́kọ́ ṣe bùkátà olè yẹn kọ́ máa ń gbé síwájú ọlọ́run ó náà nípa làhùnmá mi ti ní mùsùlùmá ọlọ́run ọba ò wọ́n ṣàì pa mí ní mùsùlùmí bọ́ bá sọ nǹkan mébì fọ́ rẹ̀ onílàkà ẹ̀ ọgbọ́n ọmọ tó ṣe ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní yá ayyuhal ladhina amanu mo pẹ̀yìn olùgbàgbọ́ òdodo ittaqullaha haqqa tuqatihi lè bẹ̀rù bó ṣe ọba tó tó bẹ̀rù ni ọba tó tó bẹ̀rù ni wala tamutunna illa wa antum ni ẹ gbọ́dọ̀ kú àfikẹ́ kú ní muslim àwọn fẹ́ kú ti kú ọlọ́run jẹ́ mi wá ogun bó ṣe ògógùn tó ń jọ́ kan náà láti kíní ìlà máa kú ọlọ́run bá aláwọ̀ kò ní béèrè kankan lọ́wọ́ rẹ tó bá ti kú lẹ́yìn Islam wọ́n bá gbé ọ sínú sàárè ọlọ́lẹ̀ dáhùn béèrè kí ni àkọ́kọ́ ìbéèrè tó ń béèrè nù sàárè tó bá gbé ọ sínú ẹ̀ sí gbogbo fámílì àtàwọn ẹbí àtàwọn ọ̀rẹ́ tí wọ́n padà lọlé ó kù wọ nìkan ní makbara ó kò wọ́n nìkan níbi wọ́n ti ọ́ sí kí ni àkọ́kọ́ béèrè tí wọ́n kọ́ béèrè má rabbuka wa ma dinuka wa ma nabiyuka la ilaha illallah muhammadu rasulullah nìyẹn nítorí máa béèrè nìyẹn la ilaha illallah tàlọ́lọ́wọ́ bá tí wọ́n sìn ẹ̀sìn wo ni wọ́n mú ní ẹ̀sìn ìgbà tó wà láyé ṣé ìsìláàmù ni tó bá ìsìláàmù wọ káàbọ̀ ọbẹ̀rẹ̀ ìgbádùn nìyẹn tí ó bá ìsìláàmù ó ṣe àgbákò ìwádìí àgbákò oṣù méjì oṣù mẹ́ta ọdún méjì àgbákò gbére ló fi jẹ́ pé ìsìláàmù yìí àgbọ́dọ̀ jẹ́ bọ́ọ̀lẹ̀ gbogbo kan bá bọ́ fún yàn nínú ayé ìsìláàmù ọgbọ́dọ̀ sí kíní ìsìláàmù ọgbọ́dọ̀ bọ́ torí òun ni ó fi sẹ̀mí sàárè kó ti di bọ́ọ̀lù ọba aláwọ̀ gbé wa dìde bọ́ọ̀lù ọba tó wá gbé wa dìde tán tábà ti dúró láàmù kafaru ọlọ́run ní sẹ́yẹrí àwọn kèfèrí mìnà àlìlì kìtàbì nínú àwọn ta fún tíra Jew and Christians ẹ máa làámọ́lẹ̀ ẹbí ká máa gbọ́ Jew and Christians wọ́n ní mushrikin ọlọ́run náà àtàwọn oníṣẹ̀ṣe àwọn nífà gbogbo àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ olùmùsírìkìn àwọn abọ́gi bọ́rin bọ́yẹ̀pẹ̀ àwọn nípa róńdè àwọn alálìjẹ̀nú àwọn oníṣàngó pọ̀lẹ́múṣìrì kíìsì gbogbo àwọn oníṣìrì gáàsà ibò jí láàárọ̀ ọ̀kan ní ẹ̀yà ayéwọ̀ ẹgbà mí o ẹlẹ́kejì ní yáṣẹ́wù ẹlẹ́bọ̀ làwọn méjèèjì yáṣẹ́wù kọ yá aláwù wọlá àwọn ọmọ yá ṣéwù yá ṣéwù báwò ṣéwù lọ́dá o ta ni ṣéwù pè ní adé tí wọ́n ń pè òun bàbá wa ẹ̀yin ìyá wa <laughs> gbogbo ẹja máa lọ lè sunkún sí kọ̀rọ̀ ká máa lọ lè bẹ lọ́hùn ká máa ṣe sàárà lọ́kọ̀lọ́kọ̀ ká máa ṣàdúrà lọ́sàn ká ṣàdúrà lọ́run ká máa lọ Mẹ́kà ká máa lọ umura ká máa lọ hajj àwọn ọlọ́lẹ̀ ń bẹ lọ́hùn aláàfáà kí ni bùkátà rẹ̀ tọ̀ wọ́n ń bẹ lọ́hùn lélẹ́rí báyìí a ní kọ́lọ́run sápá mi ní mùsùlùmí ọmọ yá mi ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ ju bẹ́ẹ̀ lọ. ọlọ́run ní gbogbo àwọn tó jẹ́ jù àti alátẹ̀wọ́ àwọn àtàwọn abọ́gi àwọn ní ẹbọ ọlọ́run ọba ní fi iná rí jahannama ọlọ́run ọba ní àníwàdí janna iná jahannama wọ́n wọ̀ khalidina fiha wọn ò lè ní jáde mọ́ òláyé ka hum sharru libariya ọlọ́run bá ní wọn kì í ṣèyàn dáadáa kí ló dé alímì tí ń fún yàn lásán tí ń fún yàn lómi tí ń fún yàn lówó tí mo ti sàárà tọ́tọ́ rẹ tó láwọ́ àmọ́ ọlọ́run ní wọn kì í ṣèyàn rí ibo ni wọ́n ti fẹ́ẹ̀lì dábìlì èèyàn mú fi la ilaha fi tahqiqi la ilaha torí pé wọn mọ́ ọlọ́run kò sí tó lè dà láyé kò sí tó lè jẹ́ láyé tọ́ọ̀ bá ti mọ ọlọ́run lọ́kàn èyí yàn wùláyé kàkálẹ̀ àníhàm ọlọ́wọ́ bá ní àwọn èèyàn ìwọ̀n yàtọ̀ sẹ́ranko bá lè fún àdọ́l ọlọ́wọ́ bá ní kọ́dà ẹranko tún sàn jù wọ́n lọ wọ́n bẹ̀ẹ́nu ayé òrí ìsìláàmù ṣe ewu ńlá ni o alikasaratu abadiya wọ́n ní òfò gbére liman batala ìsìláàmù hù liman nakọ̀dọ̀ ìsìláàmù hù yóò máa bọ fẹ́ni tí ìsìláàmù rẹ̀ bá bàjẹ́ òfò gbére lẹ́yìn ìgbà tó bá jáde lé ayé tó dé gbogbo tó ṣe nú ayé nínú iṣẹ́ rí ọlọ́run ní sàn lẹ́sàn lọ́rùn gbogbo ẹ̀sìn tó ti sìn lẹ́yìn ìgbà tó ti ṣèkan nínú nǹkan tí ìsìláàmù máa fi ń bàjẹ́ mọ̀yàn lọ́wọ́ ẹyọ kan tó ṣe yẹn ó ti bá gbogbo iṣẹ́ rí tó ṣe jẹ́ yọ pàdé ọlọ́run ọba lẹ́ni tí òfó ṣe ọlọ́ni wọ́n mọ́ yẹ bùtẹ́ kẹ̀kẹ́ ìlànà ìsìláàmì dínà ọlọ́ni tẹ́yìn bá mú nǹkan míì nínú àwọn ẹ̀sìn kẹ́sìn tẹ́yìn bá mú pàdé òun ọjáde láyé ọwá mú ẹ̀sìn míì pàdé ọlọ́run tí kò kìí ṣe islam ọlọ́run ọba ní kẹ́ ìlànà ìsìláàmì dínà tí kò kìí ṣe islam wàláyìn yóò kìbàlà mínú ọlọ́run ọba ní àní gbà lọ́wọ́ rẹ̀ wàláyìn yóò kìbàlà mínú àní gbà ẹ̀sìn yẹn tó yàtọ̀ sí islam yà nígbà lọ́wọ́ wọ́n wọ́n fẹ́lẹ̀ ákẹ́rẹ́ àti mìíràn lọ́kọ́ sí rí tí wọ́n bá ti gbà lọ́wọ́ rẹ̀ kí náà ṣẹlẹ̀ ọlọ́wọ́n bá ní òfó sẹ́ni ó wàhálà tó ṣe nú ayé ṣé wá rí ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí sìn oyé níwọ̀n bá èyí tó lè wúlò fún àwọn ẹlẹ́bọ àwọn ológun àwọn oníṣẹ̀ṣe àwọn kìrìsìtẹ́nì òun náà mo ti sọ síwájú yìí sẹ́lẹ̀ tí mo fẹ́ sọ yìí sìn àwọn mùsùlùmí nìkan la ní tọ́lá wà lẹ́nu ìsìláàmù dáàfẹ́ kọ́ sí kíni dáàfẹ́ kọ́ bàjẹ́ a àwọn sínú ìsìláàmù ni ọ̀rọ̀ tí mo sọ síwájú yìí a ti kọ́ọ̀lù wọn sínú kíni ìsìláàmù mo fi ní ẹ̀ma làámọ́lẹ̀ bí ọlọ́run bá ti sọ̀rọ̀ Jew and Christians kiri wọn lè ṣe kíni kó lè pé kí wọ́n lè padà sínú ẹ̀sìn ọlọ́run àwọn ẹlẹ́sìn kejì kọ́ o <laughs> ẹ máa là á máa pé àwọn kírísítẹ̀ láti máa ń bá wí ẹ máa gbọ́ àánú wọn ló jẹ́ àmà sọ o kán lè bá àmà bá wọn ni ọlọ́run ṣe kí ni ọlọ́run bá wí lẹ́yìn náà torí àwọn èèyàn wa tí wọ́n ti sọdá ẹ̀gbọ́n ni àbúrò ni kí wọ́n náà máa sọ fún yí pé ọlọ́run mẹ́ńsàn yín nínú sọ́ọ̀tù lùbá yìí náà ìgbà ẹni tí máa ń lọ sọ́ọ̀sì ọwọ́ ọ̀nà lọ́rùn aláàlọ́sọ̀ọ́ ò ní bá dé rí mídíà sìn wọ́n tó gbé mi jáde wọ́n tó kó mi jáde ibi ọmọ ọjọ́ mẹ́jọ wọ́n ní e, e, èmi ńlá mọ́lẹ̀ iná lẹ́rí iná kẹfàrú mi ni áhàlì ní kìtàb àwọn onígbèrè áhàlì ní kìtàb Jew and Christian ọlọ́run ọba ní àwọn áhàlì ní kìtàb wọ́n ni mọ́ṣíríkì àtàwọn abọ́gibọ̀ ọ̀pẹ̀ tí iná rí jahannama sábà ti jáde nù ayé inú náà ni wọ́n bọ̀ já ànámọ̀sí ló kọ́ náà yẹn kọ́ọ̀lì dínà fi ha wọ́n tẹ̀ ti wọ́ bẹ̀rẹ̀ wọn ní jáde mà ọ̀dà ìka fún ṣẹ́rù ìbàríyà ọlọ́run bá ní àwọn ta wí yìí wọn kì í sèyàn dáadáa nínú àwọn ẹ̀dá tí mo dá wọn dá nítorí pé à ń sin èmi gbogbo dáadáa táwọn lára yẹn ọlọ́run ní kò dáa kí wọ́n ṣe pé kò dáa ọlọ́run ò ní gba gbogbo dáadáa yẹn tó bá ti ọlọ́run fi ní ẹni bá bóò làwọn tí wọ́n wà nínú Islam tí wọ́n tún ń ṣẹ̀sìn míì táwọn jẹ́ mọ̀náfìkì báwo ni wọ́n ṣe ní látán tí wọ́n fi padà sínú ẹ̀sìn Islam táàní náà fi mọ́ wá àwọn kan náà ń pera wa ní mùsùlùmí àmọ́ Islam yẹn àrí ṣe ọ̀dọ̀ ní tán náà ṣe ọ̀dọ̀ ní tán ṣe kíní ọ̀dọ̀ ní tán ṣe ọ̀kan náà nìyẹn àwọn àbí ń ṣe à ń ṣe à ń ṣe dáadáa àmọ́ àṣe nítorí ọlọ́run ọ̀kan náà tó nìyẹn àwọn atáǹṣe dáadáa atáǹṣe nítorí ọlọ́run oyé táàbí ń tẹ̀lé tàbíwá Muhammad sallá eré ewu làwọn náà wà àtàfáànú wa àtọmọkéwùnú wa àtọkùnrin àtọbìnrin nú àti wòlíì nú àti àárífù àti gbogbo tó wà wùkọ jẹ́ ábìdí tọ́ọ̀ bá ti kú lérí ẹ̀sìn Islam eré ewu ló ṣe kí ni eré ewu lọ́wà ọlọ́wọ́ ni wọ́wọ́ fẹ́lẹ̀ ákẹ́rẹ́ sí ọ̀nà kọ́sìrì ọlọ́wọ́ ni ìjọba ti mú Islam dọ́rùn tó bá yẹn mẹ́sìn míì wá tí ó tó bá ń ṣe nǹkan kan tó gbìn ní Islam tí ò bá jẹ́ tọ́lọ́wọ́ bá ẹ̀sìn míì náà ló tún mú lọ yẹn ẹni tí lùlù nìbà nírì inú mọ́sálásí ẹni tí lùbà nírì mọ́sálásí gbọ́ndẹ́gbọ́n tí ń gbàngbọ́n ọwọ́ lóhun ọmọ èèyàn lọ sàárè tani ọgbà lọ́wọ́ ni nínú ayàwó lógiri nínú àdíṣe ológiri ẹ̀sìn lòun náà lóhun ṣe ọlọ́run ní wọ́wọ́ fẹ́lẹ̀ alákẹ́lá ti rẹ̀ kàṣìrì gẹ́rẹ̀ ní Islam nínú mú ọ̀yẹ bàbá àwọn bàbá rẹ̀ kan ló fún un ní ọmọ ṣe kèéjì Islam tó lọ́fẹ̀ẹ́ náà nígbà Muhammad sallallahu alaihi wasallam àbínú ayàwó lọ́wọ́ àgbọmọ lùlù mọ́sálásí ṣọ́ọ̀ṣì wọ́n ti lùlù náà ẹ̀wọ́ àwòyẹ àwọn náà sì lọ lè pàdé àyàn <laughs> tàwa fò sàárè sàárè kàábà àwọn oníkà mọ̀ ṣe kí ni oníkà mọ̀ tàwa fò ẹ̀ dé Sudan mẹ́wọ̀n ẹ̀ rí sáà tàwa fò kí wọ́n ní sàárè ṣe o ètò wọn sì yẹn sí Islam yẹn gẹ́yìnlẹ̀ Islam ló ti jẹ́ pọ̀ ọ̀rọ̀ yẹn ní kálọ̀ lè kẹ́kọ̀ọ́ nípa Islam tá a kí ni Islam tá a ṣe kásì gbìyànjú kárí pé islam là ń mú lọ́sọ́dọ̀ ọlọ́run ọba wa sọ́tọ̀ alìbọ̀rọ̀ àyà 85 lọ́lọ́run ọba aláàtún sàlàyé fún wa bẹ́ẹ̀ na wá kéde olè islam ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa adé ọlọ́run dá wa nítorí islam ọlọ́run ọba alá ó ní islam ó náà lẹ̀sìn wọn ọlọ́run inna dina inda Allahi al-islam islam náà lẹ̀sìn tó ń fẹ́ ọlọ́run náà wọ́n fẹ́ ká lọ ṣọ́ọ̀ṣì wọ́n fẹ́ ká lọ síbi ìṣẹ̀ṣe wọn ò fẹ́ ká máa ṣẹ̀sìn mí yàtọ̀ sí ẹ̀sìn Islam ọlọ́run ẹni tó wá sí ṣẹ̀sìn mí yàtọ̀ sí Islam òfò ní ọ̀bà dé lọ́rùn ìgbà èyí tí a máa fi ní mo sọ ẹ̀sìn mi ṣe sọ ọmọ máa yà wá wọ́n wá jẹ́ mùsùlùmí ẹ̀mí ẹ̀ ti balẹ̀ pé ó ti wà lójú ọ̀nà ìtọ́wá kùnrin bó ló ti maintain Islam yẹn tí òfin ní ṣe kíní tí òfin ní bàjẹ́ alákọ̀ọ́kọ́ tí ń bá Islam jẹ́ lẹ́yìn ìgbà tẹ́yìn ti gbà Islam àṣírí kùbìlà òun náà ní kéèyàn tún padà sí ibi wọ́n ti ń bọ nǹkan kọ́ mọ bá wọn bọ́ wọ́n ní aláàjì lóòótọ́ ó ti bá wa ṣẹ̀ṣẹ̀ ṣe máa látijọ́ yìí àmọ́ gbogbo ọjà rẹ̀ náà ní ṣe kíni wọ́n náà ní rí mísẹ́ rìn wọ́n sì ní káṣe máa ṣe ń ṣe kó lè bá rí bí ó sì yẹ kó rí àwọn èyí tuntun tí ó fi sílẹ̀ òun náà lọ fà aláàjì náà sì nọ́dà ọlọ́run kájò <laughs> lónà bá padà lọ lé wọ́n á jọ jòkó sí ibi ojúbọ yẹn wọ́n jọ bọ́ lọ́dún yẹn aláàjì yẹn kò kí ṣe muslim mọ́ o torí tó fi sílẹ̀ tó fi jẹ́ muslim náà ló ti tún ṣe kí ni ẹlẹ́sìn tó padà síbẹ̀ yẹn ẹ mọ̀ pé muslim mọ́ gbogbo àwọn aláàjì tí wọ́n bá wa gbé orò wọn kì í ṣe muslim o òṣàwọ ni wọ́n bọ ní kàràkàrà ni wọ́n bọ àwakọ́ o tí wọ́n bọ ní kàràkàrà bí wọ́n ní òwúrọ̀ àti sàgónà ni wọ́n ní wọ́n yípo náà wà ń bẹ̀ ọlọ́wọ̀n káwọ́ wà ń o wọ́n ní ìgbà tó ti padà sínú Ṣàngó bíbọ̀ yẹ Ṣàngó yẹ ti ba ìsìláàmù ti ń ṣe é bọ̀ ó ti bàjẹ́ bọ́ bá ti kújọ́ kejì tọ́ bọ Ṣàngó yẹ tó sì gbàgbọ́ tí ò tí ì túbá ọwọ́ dàgbèrè gbogbo ajẹ́rẹ́ àti ìmọ́ra rẹ̀ ó ti ṣe kíni ọwọ́ ìfẹ̀lẹ̀ àkàrà tí mo ti kà sí òfò ti bá ọlọ́wọ́ àbíọ́ wọ́n sà mú ọkàn wa dúró mọ́jà tó padà sínú ẹ̀sìn mi yàtọ̀ sẹ́sìn Islam wọ́n náà lájà àwọn ní òun náà lọ ọ̀dọ̀ àwọn pásítọ̀ ó ti di Christian òun náà ti pe Jésù lólúwa wa <laughs> bísímìláì ní máa ń wí tẹ́lẹ̀ lórúkọ Ọlọ́run kí ló kù ti ń wí síjàmá lórúkọ Jésù tọ́ ní à ń pè lápadà sí ibú gangan nìyẹn àpadà sí ìgbà ni kéèyàn olówó kó ní mọ́tò kọ́mọ́ ní mọ́ tí ọba ti kú Ọlọ́run tó fún ní mi àmọ́ àpadà sí ibú oyé bẹ́ẹ̀ bá ti kú lérí ẹ̀ wàhálà ńlá ni òun náà ní kéèyàn fi ìsìlámù sílẹ̀ ọlọ́run ní làyínà ṣàlákítà ọlọ́run bá ní rẹ Muhammad bó ṣe tó yìí bó ṣe tó yìí làyínà ṣàlákítà tó bá tún mú kíní kan tó tún bá wọn bọ ní ìlú tó wà yìí làyínà ṣàlákítà táà yẹn Muhammad ní ọlọ́run bá rí ìwọ Muhammad mọ̀ ń bá wí o gbọ́ o gbọ́ ọ̀rẹ́ mi gbọ́ o wọ́n tún mú kàmákàmá o tọ́ba yẹn tó mú kàmákà láyà àbàtọ́ na àmàlùkà gbogbo iṣẹ́ tó ṣe síwájú àwọn ọlọ́run gbogbo ẹni tó ṣe kínní ó ti bàjẹ́ ìsìláàmù rẹ ti bàjẹ́ aláwọ̀ sọ́fà àtẹ́bí pé ìsìláàmù rẹ ti bàjẹ́ tọ́ba ṣe kínní tọ́ba ti bá wọn ṣẹbọ àwọn míì ń bọ màálù àwọn míì ń ṣẹyọ àwọn míì wọ́n ń ferí kalẹ̀ wọ́n ń kúnlẹ̀ fún àwọn ẹ̀dá ọlọ́run àwọn míì pé wọ́n bọ iná anábì Ibrahim alayhi salatu wa salam ìdí ìdí ma bẹ ọlọ́run nítorí gbogbo ìgbà tó bá ti jí lóru ni máa ń ṣàdúrà aníwọ̀ jẹ́ núbo ni wọ́n bá níyà ana abudu alasinam kò sẹ́ni tá padà sí bóun lè bá mo kéwu kọjá pé ilé ìṣẹ́bọ ọmọ bẹ lọ́ni o ọmọ àwọn afáàtà padà ń gbé e, e, ìpèsè lọ sí eríta mẹ́ta nígbà tí wàhálà dé wọ́n tan tọ́sí láì sí mọ́mù lójú àwọn ọmọ táwọn ní bàbá kílẹ̀ wọn lábẹ́ bíríìjì lẹ́kọ̀ọ́ ló ti ṣẹlẹ̀ wọ́n ní àá ah, bàbá àfà ní kí ló ṣẹlẹ̀ ah, ó ní ọ̀rọ̀ ọ̀rọ̀ bí kan ó ti da yín náà ni ah, bàbá àfà wọ́n dá wọ́n recognize face yẹn ìlà ọmọ bẹ́ẹ̀ láwọn bá o wọ́n láyà débi pé tàwọn ìdí yé wa ẹsẹ̀ lè yí máa o ẹsẹ̀ lè yẹ máa o ọkàn ò lè yí o kò sí dọ́là wọn lè ṣe bọ́ọ̀ bá ti kú sínú Islam báyìí ẹ̀mí ẹ̀rọ ti balẹ̀ ànábì ibrahim ni wọ́n jẹ́ nóbù ni ó ní wọ́n ọlọ́run bá ọmọ ṣàgbé mi jìnnà wọ́n bá ní ìyá àtàwọn ọmọ mi anna abudu alasinam mọ́jà wà nínú àwọn tí wọ́n jọ máa bọ èrè tó wà nílùú yìí o mọ́jà mi ò padà lọ dí èrè o mọ́jà já àwọn ọmọ mi ó ṣe kíní mọ́jà wọn ni fi gbére àlàyé àtúlẹ̀ àbàdíyà sàlìmàdíyà aláàníhàyà ìṣẹ̀mí tí ò lópin òun ló kù lẹ́yìn ayé yìí lẹ́yìn ọ̀bá ti wá jẹ́ sálìjẹ́ náà títẹ bá nù iyì rẹ àtúnlẹ̀ rẹ oríire rẹ òun náà ní kí ó jẹ́ àlìkìyà ní mọ̀ wà lìjánà lọ torí kò ṣe Islam ọlọ́run ní innal ladhina amanu wa amilu salihati ọlọ́run bá ní kanat lahum jannatul firdaus nuzula ọlọ́run bá ní jẹ́nà tí mo kọ́ yẹn firdaus yẹn àwọn alladhina amanu ni mo kọ́ wọ́n ní tí wọ́n ń bọ àbí wọ́n ti ṣẹbọ rí wọ́n ti túbá àwọn àdẹ̀ débẹ̀ mọ́ láti gbà yẹn wọ́n tẹ̀ kú lérí mọ́ nìyẹn. mo bẹ̀ lọ́wọ́ bá nínú àánú rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́hún kọ́mọ́sà ìmú wa dó ọlọ́run bá aláàkí kọ́sàánú wa Bal'am mùbàúrà afágbà ní àwọn afáfà ní Israẹ̀lá kò kú sẹ́rẹ̀sì Islam ọlọ́run kọ́ ní ismail azami kan pé tọ́ba ti fi bẹ̀rù wọn mọ̀ gbọ́ ó ti padà fi ṣe ọlọ́run nítorí ayé ọlọ́run padà fà á yọ kúrò nínú àwọn ẹrú ẹ̀ ọlọ́run abẹ́ ọ̀ mọ́jà sí nǹkan mí lẹ́yìn ìwọ ọlọ́run ọba àdábì fi sọ fáwọn alamaka pé kúlí yá ayọ́ káfírún ẹ̀yin kẹfẹ́rí maka la àbùdú mọ́ta àbùdú èmi ò ní bá yín sin ẹ̀sìn yóò ọ̀làǹtàn ábìlú náà máa àbùdó èyí náà sì ti pinnu bẹ́ẹ̀ ní sin lọ́n nígbà yẹn sóra yẹn kí ni wọ́n padà ṣẹlẹ̀ lakum dinukum ẹ máa ń ṣe òsà tí waliya din ẹ̀díkà wọ́n mọ̀ ṣe Islam a kì í dà papọ̀ o anifak oye ṣírìkù lòun náà o kúfùrù ni o kéèyàn máa yọjú mọ́sálásí kéèyàn tó máa lọ sí inú ẹ̀sìn míì ọlọ́run bá ní wọn mí náà ti máa ń yẹ kó lu amanna billah ọlọ́run ní kún bẹnu àwọn ọmọ èèyàn wọ́n máa sọ pé àwọn náà gbàgbọ́ wọ́n bìlì yọ́ bìlà ákírí agbọ́lọ́run gbọ́ agbọ́jọ́ àlùkẹ́ àmọ̀ gbọ́ wọ́n máa ń bí mu mìíní ọlọ́run bá ní wọn àgbàgbọ́ irọ́ ni wọ́n ń ṣe kíni irọ́ ni wọ́n ń gbà torí pé ìgbàgbọ́ yẹn nínú ọkàn lọ́wà ọlọ́run dẹ̀ ti rí ọkàn yẹn torí tí wọ́n bá ń sọ pé ọgbàgbọ́ àwọn ọmọ akọ àti gbọ́ àmọ́ ọlọ́run bá mọ ọkàn rẹ sọ ọgbàgbọ́ àbọ̀ ọgbàgbọ́ gbogbo ní tí wọ́n ń bọ nílùú èmi àti ọlọ́run jẹ́ nípìn bẹ́ẹ̀ o nínú àwọn kan tí ma ń ba ìsìláàmù jẹ́ òun náà ni man ja'ala baynahu wa bayna Allahi wasa'ita yad'uhum wa yas'aluhum shafa'ata wa yatawakkalu wa yatawakkalu alayhim òun náà ni kéèyàn ó fi sáàrin òun àti ọlọ́run kọ́ máa wá béèrè nítorí kó lọ́wọ́ ọlọ́run ọba lọ́wọ́ nǹkan yẹn ó lè jẹ́ màláyíkà ó lè jẹ́ àwọn ànábì ọlọ́run ó lè jẹ́ àwọn àfáà ó lè jẹ́ àwọn ayé ó lè jẹ́ àwọn àjẹ́ ó lè jẹ́ àwọn oṣó ó lè jẹ́ àlìjànú ó lè jẹ́ ṣètọ́n èèyàn wá ń pè é ipe kọ́ dákun kọ́ sàánú òun èèyàn gbà pé ẹnìyẹn tóbi lọ́dọ̀ ọlọ́run èyí tẹ́yìn ó fi máa pè ọlọ́run ọba kéèyàn bẹ̀ẹ̀ kankú máa pe òun ìdájọ́ tó ń gbé wá nínú ọpọlọ rẹ̀ ni pé tábá fẹ́ rí pẹ́sidẹ́ǹtì Tinubu ọ̀dọ́ tààlà máa ń gbà wọlé ọ̀dọ́ sẹ̀tímà ìdájọ́ tó ń gbé kalẹ̀ nìyẹn kọ̀mọ̀ pé ìdájọ́ orí ilẹ̀ ó yàtọ̀ sí ìdájọ́ inú sánmà èyí máa ń lo ẹsẹ̀ ó ti ń wípé àdábà ti lẹ́sẹ̀ tí máa ti rí bàbá Bọ́lá Tinubu òun náà wá ní àtàbà ti rí Ànábì Ìsá àti rọ́lọ́hùn àdéṣọ́lá sọ́lá làwọn tọ̀hún fi ń sọ pé Jésù Olúwa wa wọ́n mọ̀ dájú pé ẹni tó dá gbogbo ayé wà ń sánmà lókè bọ̀dé wọ́n ń pè yẹn ní olúwa wa nítorí pé wọ́n ní òun lọ́mọ ọlọ́run òun ni wọ́n gbé sáàrin àwọn àtọ́lọ́run ìmọ̀ mú yẹn kó inú ìsìlámù ẹni ó bá nírú gbàgbọ́ yẹn. nígbà mi wá ní àmì jésù kí ni tó máa mí gbà á jésù gbà lọ́wọ́ wa àwọn oníṣúfin náà máa ń ṣe láàrin wa gbọ́dọ̀ já túbá tí wọ́n ní ya sheikh albadawi ya sheikh rufai ya sheikh ibrahim niyaz àwọn anìkẹ́lẹ́ tẹ̀ pé ọlọ́run tẹ̀ ń pè àwọn àwọn làwọn yẹn súnmọ́ lọ àwọn tọ̀wọ́n náà wá ní ẹ̀yìn ayé ò ẹ̀yìn ayé ò ẹ̀yìn tọ́lọ́ ń gbáyé fún ẹgbáyé fún wa o ìdí wọ́n sọ ni pé káwọn ayé kí wọ́n sọ fọ́lọ́run kó bù wá nú ayé kọ́ wá fún ayé káyé wá fún ọ <laughs> ẹ̀yìn ayé lọ́dà o wáyé tó ń payé ọlọ́run mọ̀pọ̀ lọ́hún wa ó dẹ̀ mọ̀ lóòótọ́ bọ̀dọ́ gbà pé ayé yẹn àwọn súnmọ́ lọ́hún kọ́dà yìí máa ń ṣẹlẹ̀ ní máa ń wùrù kù yóò wá ní gbọ́dọ̀ dáyé tán ọwọ́ gbé báwọn àjẹ́ àbáàdà ní sọ́rọ̀ ọwọ́ sọ báwọn àjẹ́ pé tó ẹfẹ́ ni tó bá wò yìí pé ìfàyọ lórí burúkú kọ̀kọ́ ọmọ sọ́rọ̀ ẹ̀ ọlọ́wọ́ bá ní kúlì láhùn mamálíkà lè múlíkì tó ti lè múlíkà máa ń tọ́ṣà bá ní ọlọ́run àní wọ́n lọ́wọ́ bá wọ́n tó jẹ́ pé wọ́n ló ní ọlá wọ́n lọ́ọ́ dẹ̀ fún ẹni tó bá wò òtẹ́sẹ̀ ọ̀lẹ́múlíká ó tún wá gbà mímọ̀ tàṣà lọ́dẹ̀ tó bá wò tàbárakà lẹ́dí bí ẹni ìlímúlíkù wọ́n wà lákùn lè ṣe ìkọ̀dì ọlọ́run kò sí tipa àwọn ọ̀ká wọ́n kì í fi kankan sáàrin ìwọ àtọ́lọ́run ọlọ́run lọ́ọ́ mọ̀ bẹ̀ direct lẹ́bi ní ọlọ́run wọlá ṣe ọlọ́run wọlá òbí wa méjèèjì ọlọ́run wọlá sàfá ọlọ́run wọlá mọ́ríwá ọ̀ ọlọ́wọ́ lọ́wọ́ lọ́rin gbogbo àwọn wòròwòrò yẹn èèyàn ń bá bọ̀ nìyẹn tó wá padà yẹ kí ló dé tó ní kọ́lọ́wọ́ láwọn orúkọ rẹ̀ wọ́n lè dá ilà sùnmọ́ olóhùnsúná ọ̀dẹ̀ àwọn òbí hàn ọlọ́wọ́ bá ní mo ní àwọn orúkọ tó dáa ẹ máa fi pè mí kí ló dé tí mo forúkọ ọlọ́run pè ọlọ́run tó fi wọn dákọ sàfà àti mọ́ríwá òkúta sì ni wọ́n ń pè sàfà òkúta ni mọ́ríwá adébẹ̀ orí ẹ̀ ládúró sí àtẹ̀mọ́lẹ̀ àtẹ̀sàfà mọ́lẹ̀ àti mọ́ríwá afẹsẹ̀tẹ̀ mọ́lẹ̀ báyìí òkè sọlọ́n ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ọlọ́wọ́ bá aláà ní wọ̀yá àbújú na mìndú ní láyé má láyé dúró wọn láyé ń fáwọn ọlọ́wọ́ bá ní nǹkan tí wọ́n ń pè yẹn kò lè fara ní wá kọ̀dẹ̀ fún wọn ní nǹkan kan wọ́yẹ kùlùn áwùlá ìṣùfà áwùná ìndàlá tábà wá bí wọ́n yí pé kí ló dé tẹ́ ọ̀fọ́

alhosna ọlọ́run orúkọ mi pọ̀ ẹ̀dún ní fata ẹ̀dún rahman ọba ẹ̀dún rahim ọba gafar yá yá shafi yá sitir kabir yá karim yá azim èmi ní ọlọ́run ọlọ́run ọ̀fẹ́ gbọ́ kẹ́ ẹ máa nǹkan mí yàtọ̀ sí làwúdá wàtòlá hákì ọlọ́run ọba ní òun ọlọ́run ọba òun nìkan lòun ní ìpèpè òdodo wọ̀lẹ́sí ni yẹ̀dẹ̀ òun àmì dún nìyí gbogbo ẹni táwọn èèyàn ń pè tí èso lọ́hùn láyé ṣèjìbú náà làwọn fi ṣe pẹ̀pẹ́ ayé àyẹn nẹ́ka òtún láyé ṣèjìbú náà làwọn fi ṣe ọlọ́run ọba ní àlè dáyín lóhùn gbogbo wọn láyé ṣèjìbú náà àbí ìṣèjábà àbí ọlọ́run ní àlè gbogbo wọn kò sẹ́nìkan tó lè dáyín lóhùn nù wọn. Suratu Ra'd àyà 14 lọ́wà sẹ́rí pé ìsìláàmù tá nàbí mo wá nìyẹn wọ́n tó wá fẹ́ sí ìsìláàmù tá nàbí mo wá sọ ọwọ́ àjọkùn mi dìjà níyà wọ́n sì bá dà wọ́n sì islam ó ti sá lọ dípẹ́dípẹ́ ẹgbẹ́ tẹ́ bá pè la ilá àtẹ́bá yìí la ilaha illallah la ilaha illallah la ilaha illallah yà ṣe òun Ibrahim mọ̀gá òṣòro nílé wàrà gẹ́sì ní àwọn sákò mẹ́rin eléyìí bẹ́ẹ̀ sẹ́yìn ẹ̀bọ̀ ni ẹlẹ́bọ̀ náà ní káyẹ sọ́tọ̀ ráàdì ayá gẹ́ jẹba ayá fọ́tí ẹni tí pé yá ṣe wà tí yá jésù ọmọ yá kan náà ni wọ́n àwọn náà mọ̀ sọ pé má jésù à jésù ọ̀dà ká máa jésù ànábì ọlọ́run nìyẹn o wọ́n wá ní àwọn ọ̀dà ká máa ṣéwù ní kìkì ní ìwọlé nínú ànábì àti ṣéwù ta lójú ara òun náà sọ pé ah ẹni wá gbé jésù ọmọ náà ni kèfèrí lè yẹ a ní bàbá ẹ̀yin náà gbé yáṣẹ́wù lẹ́ẹ̀kan àwọn ìyẹn ẹ̀ máa gbalagbà ti gbé yẹn kalẹ̀ nìyẹn bá a ti gbà láti fásitì àti morocco nìyẹn islam kò ń ṣe o islam yẹn ti bàjẹ́ o nínú àwọn kan máa ń ba islam jẹ́ èdè àwọ̀ ẹlẹ́mìlì gáyèbì òun náà ni kéèyàn ọ máa sọ fáwọn èèyàn yìí pé bẹ́ẹ̀ mi ṣe wà yìí alimul gáyèbì ni mí mọ̀mọ́ gbogbo ẹ̀yin tí kádàrà yín bá sókòkò sí ẹ máa wá béèrè lọ́wọ́ mi àfa àtọ́mọ́ sọ bẹ́ẹ̀ tá a sì káyà tá a fẹ́ kàyé fún tọ́lẹ́ ní tí ọba mọ̀ ẹni tí pè ní ẹlẹ́bọ ẹni tí pè ní kèfèrí ẹni tí sọ pé ìsìlámù rẹ̀ bàjẹ́ ó dìgbà tó bá mọ̀ pé tóun ṣe yẹn kódà àmọ́gbàtà káyà fún ọwá ní àní alimul gébì lòun náà afá ìtẹ́ ìbá máa kẹlẹ́ mà àwọn wúṣẹ́ <laughs> wa ń wúṣẹ́ tẹ bá ma pé ẹ̀mọ́ ẹ̀mọ́ ń pa ẹ̀. ndị àwọn èrè mi gbogbo tara àbọ̀ máa kadara àwọn ẹlòmíín náà wọn wá sọ tọpamọ́ nínú tó ti kọjá àbí ti ń bọ̀ ọlọ́ntọ̀ òun ìsìlámù ẹ ti wa sallallahu alayhi wa sallam ni wọ́n fẹ́ sọ tó sọnù fún yàn àbí tọpamọ́ awókáyìn náà àbáwọn tí wọ́n ń ṣe ọ̀pẹ̀lẹ̀ tí wọ́n ń dafá ipe afẹ́ wo kí ni iṣẹ́ àṣelárẹ́ nítorí fẹ́ ṣe yín ọ̀dà àbí ọ̀dà lágbájá báyìí lọ́jọ́ ọ̀la rẹ̀ ìtọ́wànú kádà rẹ̀ ní àdẹ́bẹ̀rẹ̀ tó bá lọ lè bá ẹni tí ń sọ bẹ́ẹ̀ pásọ̀ dákọ̀ ó sì gbà pé tí ń sọ òótọ́ ni fàkọ́dí kàfàrà fàkọ́dí kàfàrà àárín ẹ̀hún dáláyìn rẹ̀ ọ̀kọ́dí kàfàrà bìmá òǹzílá alá muhammad anábì ni ó ti ṣe kẹfẹ̀rí sí àyà koran tá a sọ kalẹ̀ ẹni bá ṣe kẹfẹ̀rí sí àyà koran ó ti ṣe kẹfẹ̀rí sọ́lọ̀ àbí kí n gbàgbọ́ dábí lórí gbàgbọ́ òdodo àgbọ̀lọ́ngbọ̀ anábì àti tẹ́lá ní àbí àdéhìmánu bìlá àwọn ọ̀làyìnkẹ́sọ̀ kó tóbi kí láyà náà àwọn ọba ní ọlọ́wọ́ bá ní alimul ghaibi wa shahada ọlọ́wọ́ bá ní alimul gaibi wa ṣahada èmi ni alimul gaibi wa ṣahada èmi ni mo máa ń tọ́pa mọ́ fata'ala Allahu amma yushriku fata'ala Allahu ọlọ́wọ́ bá ní mo tóbi gan kọjá amma yushriku fi ilimul gaibi mo kọjá kẹ́ẹ̀tún wá fi ẹnìkan sẹ́gbẹ̀ẹ́ mi nínú sámà tilẹ̀ yìí pé òun náà wà lẹ́gbẹ̀ẹ́ mi òun náà tún máa ń tọ́pamọ́ ọlọ́run bá ní mo kọjá bẹ́ẹ̀ tó bá a bàbá ọba ẹ̀ jòkó ní ọ̀kan yẹn a ó ní mo kọjá kí n bá wọn ẹniyẹn jòkó kí là ń gbọ́ yín bẹ́ẹ̀ ìyẹn ọba ó ju ipò bọ́dà yẹn lọ ọlọ́run ní mo kọjá bẹ́ẹ̀ mo kọjá kẹ́nìkan tó máa sọ nínú tilẹ̀ fún òun máa táwọn wá jẹ́ kẹ́ẹ̀fì ṣe kéjì mi ọlọ́run mọ́ kọjá bẹ́ẹ̀ suratul mu'minun àyà 92 ọlọ́run tó sọ àyà mi ó ní kul la ya'lamu man fi samawati wal ardi al ghaiba illa Allah ọlọ́run ọba ní ilé àtàbíwá mi sọ fún gbogbo ayé wípé kul la ya'lamu man fi samawati gbogbo àwọn tó wà nù sama wa man fil ard àti gbogbo àwọn tó wà lórí ilẹ̀ àmọ́ kí ni al ghaiba ìtọ́pamọ́ àyàfi Allah nìkan àdátọ̀lá asr ọdá ọmọ ṣáìkọwà nínú ọmọ balaga wọn ni má dákàlá eh, ahadun illa eh, ahmed ẹnìkan kan wọlé àfà ahmadu nìkan àgbọ̀rọ̀ tó ronú sẹ́lòmí ìmọ̀lẹ́yìn ahmed illa yẹn ti jámọ̀ pé alhassan ọlọ́wọ́n bá ní òun nìkan ṣoṣo lòun mọ́ gbogbo àwọn tó wà nínú sánmọ̀ àwọn jìbìrìlù àwọn mẹ́káìlù ìsìráfìlù mọ́lákùl mọ́ọ̀tì àtàwọn yòókù wọn mọ́lákùl mọ́ọ̀tì ọ̀mọjọ́ tí ó pa ẹni tí ó pa táyì kò bá tó lọ lọ́wọ́ sọ fún fúra lọ lè pa. mẹ́káìlù tó ń ti ń bẹ níbi ká máa rọ̀jò kọ̀ mọ́ òjò tí ó rọ̀ lọ́la àfìgbà táyì kò bá tó tọ́lọ́mọ́ ni wọ́n yá lọ lè sọ òjò kalẹ̀ jìbìrìlò ọmọ ẹni tó fẹ́ fún ní tíra àbàtìkò tó bá tó àsìkò bá dé bí wọ́n yá wà lè fún ànábì ọlọ́run ní gbogbo àwọn tó wà ní sánmà àti gbogbo àwọn tó wà lórí ilẹ̀ ẹni bá ti wá gbà pé ah òun mọ̀ á onítọ̀hún ànábì ni ó ti di kèfèrí ẹni tọ́lọ lè wọṣẹ́ tóun gbà pé àìníyàn máa lóòótọ́ wọ́n lóun náà ti di kíni òun náà ti di kèfèrí ìsìláàmù rẹ̀ ti ṣe kíni ìsìláàmù rẹ̀ ti bàjẹ́ ìdá ń gbọ́yé ni pé ìjọ tó bá ti lọ́dọ̀ àwọn tí wọ́n wọṣẹ́ báyìí tó ìsìláàmù ìta wá gbọ́ ọ̀rọ̀ lẹ́yìn ni àbí ìta wá gbọ́ láàárọ̀ yìí nìyẹn kí ti pa wá dá wákà bí o <laughs> àwa ṣe mítìn ni bó láti maintain Islam wa tá a fi kú lórí ẹ̀ ẹni máa ń wọṣẹ́ kó lè stop ẹ̀ ẹni máa ń lọ lè wọṣẹ́ lọ́dọ̀ àwọn èèyàn kọ́ máa lọ máa o tó bá ti jáde lé tó gbàgbọ́ wọ́n ti bọ́sọ̀ Islam kó lọ́rùn ẹ̀ àdáwò tó bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa tá a fi máa rìn ká ọlọ́mọdé ọ̀ṣẹ̀lẹ̀ sí wa o nínú àwọn kan tí ń ba ìsìláàmù jẹ́ òun náà ni àṣehìrò àṣehìrò kufuru. ẹ̀mọ̀dágbè ní ṣehìrò jama òun náà ni magic ida oògùn ẹbọ oògùn abẹnú gọ̀ǹgọ̀ bí wọ́n ṣe máa ń pè é kàmá yẹ kó lónìí oògùn abẹnú kí ni jama gọ̀ǹgọ̀ èyí lè gbé panadol lọ́wọ́ ká ní oògùn abẹnú gọ̀ǹgọ̀ lọ́wọ́ lọ́wọ́ rẹ̀

èyí gbọ́dọ̀ pé fìrẹ́ lọ́wọ́ ká ní oògùn ọkẹ́ ní oògùn jẹ̀dí ni ká wá ní oògùn abẹ́ni gọ̀ǹgọ̀ náà oògùn abẹ́ni gọ̀ǹgọ̀ ni wọ́n ń pè ní sírù yorùbá ní máa ń yìn bẹ́ẹ̀ àwọn náà máa ń pè bẹ́ẹ̀ torí pé ẹnu rẹ̀ yìí máa ń ṣe gọ̀ǹgọ̀ gbogbo àwọn tí wọ́n bá ń lò ga ayé wọn máa ṣe kí ni wọ́n máa ń gọ̀ǹgọ̀ oníyàtọ̀ <laughs> ah, sí wèrè ẹ bá wọlé ológun oníyàtọ̀ sí ìgbà wọlé wèrè ewé bí ìrànà ewé ọ̀fẹ́sìmẹsì mọ́fọ̀ọ́ kan mọ̀ mí àjọ balẹ̀ ẹ̀rí ha màlúù òun wà lẹ́gbẹ̀ẹ́ kan pátákó ẹ̀sìn sáré gbogbo kò ní yàtọ̀ sí ẹrù wèrè. sàṣẹ àwọn èèyàn nígbà yóò máa sà sí àwọn kọ́sítọ́mà yóò máa rán àdìjànú sí àwọn èèyàn kọ́ máa darí àwọn èèyàn nígbà míì yóò máa ṣèkà pẹ̀lú ẹbọ yóò máa ṣèkà pẹ̀lú kíní pẹ̀lú ẹbọ yẹn bíkọ́ yà yàn wèrè kó di onímọ̀ yẹn nú ẹ lè rí ìmọ̀ sàárè òkú ẹ wá lè rí ìmọ̀ omi omi òfin òde fẹ́lá fi ṣe ẹ wàá fọ́ pẹ̀lú omi àgbọn bẹ̀rẹ̀ omi àgbọn ẹ̀ mísẹ̀ mọ́ ẹ wà hàn yá tọ́mùtọ́mùtọ́mùtọ́mùtọ́mùtọ́mù yá ìlú yá dámúdámúdámù yá ìlú àwọn ọkọ̀ àlìjẹ̀nú ee arọ́kà yá ìlú fátátọ̀ yá ìlú rmqk kulluhum sahirun olúgbòhùn wọ́n lè tẹfá wọ́n lọ lè tẹfá ah. destiny boy gbogbo ẹ̀yìn lẹ́gbọ́ ẹ̀yìn kádàrá ọ̀padà sí kíni ọ̀padà kò lé lẹ́yìn ọlọ́run lè tẹ́fà ọmọ kékeré ọmọ twenty two years abdulazim abba abdulaziz náà gbé ní abdulaziz abdulaziz ò lè tẹ́fà <laughs> mọ́sálásí ò ní bí kírun àwọn òbí ò ló bí ilé ìṣẹ́ṣọ́ ká máa gbé ìpèsè sí ríta mẹ́ta ẹ̀wọ̀n gbèsè ayé destiny boy ọlọ́run ti kádàrá pé ìjọ tí ó kú náà ló kú yẹn àmọ́ ifá tọ́tẹ̀ òun ni sábàbí tó fi ṣe kíní tó fi jáde láyé bó ṣe wà yẹn bó ṣe wà yẹn bó ṣe wà yẹn wọ́n fi náà rí khalidina fiha abada àbí tó bá túbá láàrin wọn àtọ́lọ́run tá àmọ́ lókun àmọ́ tó yẹ bá kú bó ṣe kú yẹn tó bá wọ náà kò ní jáde mọ́ ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ o innahu ma yushrik billah ọlọ́ni gbogbo ẹni tó bá lè tẹfá tó bá lè ṣẹbọ fàkọ́ ní haram aláwọ̀ alẹ́ ìrì jẹ́nà ọlọ́ni ìwọ̀ ní kọ́ wà ní jẹ́nà wà máa wáwù náà ọlọ́run bá ní iná lakọ́ kalẹ̀ fáwọn ẹlẹ́bọ àwọn ológun àwọn oníṣẹ̀ṣe wọ́n má lè zọ́ọ̀lì mínà mínà ansar ọlọ́run kò tẹ̀sẹ́ nìkan tí wọ́n ràn wọ́n lọ́wọ́ tí wọ́n gbà wọ́n lọ́wọ́ ìyà nígbà wọ́n bá ń jìyà náà kí làwọn ọ̀dọ́ kí làwọn wá ká àwọn ẹgbẹ́ rẹ̀ ń bẹ ń múra àwọn ẹgbẹ́ rẹ̀ ń lọ mọ́kà wọ́n lè ṣàdúrà wọ́n lè bẹ lọ́hùn ìwọ́n lọ lè tẹfá wọn lọ lè bá bàbá aláwo tí ò lówó ọ̀fẹ́ kọ́sọ̀ ọ̀dọ̀ lówó tó bá bẹ lọ́wọ́ rẹ̀ kò ní máa gbénu gbó gbogbo ẹni tí bá ń ṣẹbọ oògùn ìtajà oògùn owó ká máa sùn kan rọ̀ ká máa sùn kan kọ́ ká máa rìn kan mọ́lẹ̀ sàárè òkú nínú omi ká máa rí má balùwẹ̀ ojú àrò kábà lórí nǹkan mọ́jú àrò kábà sọ nǹkan kó kí kábà kankan mọ́ kí ìdáǹkò ní oògùn abẹni gọ̀gọ̀ ni ẹ ìdáǹkò ní sẹ́ṣòro ẹni wọ́n kà mọ́ kí ẹ jàmá ọdẹ́jẹ́ lájọ wọn ti kàn án lórí ti ń fọ́ ó dìgbà tá bá yọ ọ́ kò lára gi kéré ọ̀tọ́ stop pẹ̀lú ìdàndà lọ ẹlòmíì tí wọ́n rí jẹ ìmọ̀nú àrò tí wọ́n ní kọ́ mọ̀ sí gángangan àdìgbò tó máa ń dáná oyé yọ́ bàbá àti ìyàwó mọ̀ dààmú wọn ní orí tún bẹ̀rẹ̀ o bàbá òsùnmọ̀ sáré bọ̀dá ti fi ṣẹ́ wọ́n mọ̀ pé sinimọ́tò wọ́n mọ̀ pé ká lásìkò tí wọ́n bá dáná lójú àrò ara rẹ̀ tó balẹ̀ wọ́n ní ara rẹ̀ tó balẹ̀ tí wọ́n tún kó kì síná lágọ mẹ́fà àdájí báyìí ó tún bẹ̀rẹ̀ bàbá ń darí àṣùbà bàbá yìí wọ́n ní wọ́n mọ̀ tuntun bẹ̀rẹ̀ àwọn ibi wọ́n tí wọ́n bà nǹkan tọ́lọ́run ṣe jẹ́ àwọn dáhùn sókùn sọ́nà rẹ̀ náà ni o ní ìfẹ́ ká yọ pa mí òun lòun òsèkà ń dòun òsèkà lọ́yọ́ rẹ̀ kó nù Islam ọmọ pé sẹ́yìn bá ti sókùn ó ti kó nù Islam ọwá ló òsèkà tó òsèkà fún rẹ̀ ó ti sàdúrà rẹ̀ náà ọlọ́ni kẹfà rẹ̀ ọlọ́ni gbogbo kójọ yẹn kì í ló fi kò kí ṣe kèfèrí o walakinna shayatina kafaru àwọn àlìjànú ni kèfèrí torí pé yu'allimuna an-nasa sihra àwọn ni wọ́n máa ń kọ́ àwọn èèyàn ní ogun àwọn ọmọ ìbílíìsì àwọn ni wọ́n bẹ́ ń bi ẹmú eléyìí ẹjọ́ mọ́ yìí ẹlọ́ mọ́ yìí káàbùrú sì máa ṣẹni tàbá torí ẹ̀ ṣe é ogun tajà náà wọ́n pòsè kà ní o àwọn èèyàn tó wọ́n rajà lọ́dọ̀ rẹ̀ ní tí wọ́n fẹ́ rà kọ́ńtà o nígbà wọ́n débẹ̀ tán ni wọ́n ra tí wọ́n ṣe kí ni ní tí wọ́n rí ń gbá o iye tán fẹ́ rà kí wọ́n rà o àwọn àlìjànú rẹ̀ ló beautify rẹ̀ o yòókà yẹ́lù ilé yìí mi ń sèrè him anna tẹ́sà wọ́n dàrú ni o nǹkan tí wọ́n wọ́n sí gbá tí wọ́n wọ́n sọ́jà yẹn òun ló fà tí wọ́n fi ra aṣọ 10,000 ní 50,000 lọ́wọ́ rẹ̀ o àṣìṣẹ́ra ọjà ọwá ló ṣèkà fún yàn aṣọ tẹ́yẹ kọ́ 10,000 tó gba 50 lọ́wọ́ yàn èyàn 40,000 tó gba yẹn kí ló fi ṣe fún tọ̀hún ó fi ṣèkà èyí ni ìkà tó ṣe fún ọmọlàkejì tó wá ní ìkà tó ṣe fúnra rẹ̀ ni pé wọ́n ti yọ ọkọ rẹ̀ kó nínú Islam èyí lè jẹ́ ológun kọjá muslim torí ìwárà lọ́wọ́ pẹ̀lú àlìjẹ̀nu stein Allah nìkan ni ká máa sìn tábàdẹ̀ need help Allah nìkan ni ká máa wárà lọ́wọ́ lọ sọ́dọ̀ ẹ̀ ẹni bá ti ń wárà lọ́wọ́ pẹ̀lú àlìjẹ̀nu ó ti kó ní muslim kọmọ yóò alìmánimínà àdínátà yakula haruta àti maruta màláíkà ni wọ́n ọlọ́run sọ wọn kalẹ̀ ọlọ́run wá ní kí wọ́n lọ lè kó oògùn síwájú àwọn méjì oògùn àkábá oògùn tán fi ń dèyàn pa tán fi ń mú oyún tí òfin ní rí rọmọ bíbọ̀rọ̀ oògùn tán fi ń yàyàn wèrè tán fi ń fọyàn lérí àdáàjì ẹsẹ̀ yóò máa jẹrà ó ti tẹ̀kan mọ́lẹ̀ ní jàmá ọlọ́mọdé àṣelẹ̀tẹ̀ gbogbo àwọn ológun yẹn ọlọ́run ní ká màláíkà méjì ojú òkúlẹ̀ kí wọ́n tó oògùn yẹn síwájú kan máa sọ fáwọn èèyàn pé wọ́n máa yóò wá lè máa ní mí náà ní àtàyẹ kú láì nàmá nánú fìtínà tó ń falá tẹ́kùfọ̀rù wọ́n máa sọ fáwọn èèyàn pé ẹwà rogun ìnàmá ah, nánú fìtínà àmọ́ ń sẹ́ ẹni tààtòlẹ̀ yìí fìtínà ni ó ẹni bá ti kọ́ ẹ má di kẹsẹ̀ rí o ọlọ́run fẹ́ ọlọ́run àwọn màláíkà yìí ṣe pírátíkà arúta àti márúta kí wọ́n lè máa lé àwọn èèyàn jìnnà sóògùn lẹ́yìn náà kí wọ́n lè máa sọ aburú tó wà níbi ògùn kí láburú náà òun náà ní fìtínà ní lẹ́yìn náà kúfùrù ni ìnàmọ̀lá nù fìtínà fàlá tẹ̀fọ̀ mọ́sẹ̀ kẹfẹ̀rí o tọ́fẹ́ di kẹfẹ̀rí ni tọ́wọ́n mọ̀ fẹ́ di kẹfẹ̀rí rà àwọn tọ́wọ́ bá wa anábì sàmì náà anábì ní kì wa man sahara ẹni tí bá ń sáàgùn síyàn àwọn sèhìrà làwọ àtẹni tí wọ́n ń ṣe fún bàbá tí tí ń jó papọ̀ tí ń lọ papọ̀ tí ń lọ papọ̀ yẹn àtẹni tí ó wá gba ògùn yẹn àwọn méjèèjì ànẹ́bì nílé sàmìnà ànẹ́bì ni wọn kì í sara wa ọlọ́run bàálà kọjẹ́ kí a jẹ́ mùsùlùmí dálẹ̀ kọ́lọ̀ máa fi àǹtójú léka kọ́lọ̀ máa fi yọwọ́ kó nínú islam nínú àwọn nǹkan tí mo yọ yọ kó nínú islam òun náà ni tẹkidibul qur'an al òun náà ni kéèyàn máa pe alukurani nírọ́ tẹ́yìn bá ti pe àyà kan nírọ́ nínú Quran rí pé kò rí bẹ́ẹ̀ òun ò bìlífù ẹ̀ ó ti di kèfèrí lẹ́yìn gbàtà bá ṣàlàyé fún pé àyà tó pè nírọ́ yẹ ọmọ wa ní súrà báyìí àwa fi hàn orí àwa ṣàlàyé fún pé àyà tó pè nírọ́ yẹ bá aláṣọ wọn wọ̀tá kàlẹ́fà ni ni àmọ́ muslim wọ́n ní ó ti kú muslim kí ni ọlọ́run ọba aláàsọ nípa nábì nù alayhi salatu wa salam ọlọ́kọ̀dá sẹ́nà náà ìlà qaumi ọlọ́run láàrán nábì nù sí àwọn ìjọ rẹ̀ falabitha fihim alifa sanatin illa khamsina ó lo ẹgbẹ̀rún ọdún láàrin àwọn ìjọ rẹ̀ ó di àádọ́ta ó di fifty sẹ́mà fifty minus one thousand èdè ní ọ̀padà já sí yẹn yóò wá jẹ́ nine fifty ọdún mẹ́rin àná bíi núhùlù láàrin àwọn ìjọ rẹ̀ nine fifty ní two thousand and twenty six làfáà kan wá yanu lọ́wọ́ ń sọ fún gbogbo ayé ńlẹ̀ Yorùbá yìí pé kò sẹ́nìkan tó lè lo. lábáyọ fifty kúrò ní one thousand mẹ́rìnlélógún jẹ̀mọ́. ó kú 950 tafsiru ibn kathiri nítọ́ sọ síbẹ̀ nìyẹn tafsiru al-Qurtubi wà ń bẹ̀ nìyẹn tafsiru ash-Shawkani wà ń bẹ̀ nìyẹn at-Tabari wà ń bẹ̀ nìyẹn wà ń nìyẹn gbogbo tàfà síra àwọn àgbààgbà fáńlẹ̀ Yorùbá tí wọ́n mùsùlámù wọlé Yorùbá nítọ́ wà ń bẹ̀ nìyẹn ayna wajada hadha ar eh? arákùnrin yìí bó ti rí níbo ni wọ́n ti rí títí wọn tíra yẹn tí wọ́n ń kà yẹn níbo lọ́wọ́ àyíwò ni wọ́n ti rí èyí táwa rí inú alukọ̀ránì òun náà ní nine fifty alukọ̀ránì ò dẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ míì máa yí pé nine tá a sọ ń jò ní kò rí bẹ́ẹ̀ máa o ó ti tún di ninety five alukọ̀ránì bẹ́ẹ̀ àwọn wa ní nine yẹn oye wọ́n ní ọdún tiwọn lọ́hùn nígbà tí wọ́n ń kà ni wọ́n máa ń kà á ní nine tá a bá sí ọdún tiwa táwọn bá ṣe ọdún títí wà yìí 95 years náà padà bọ́ sí wọ́n láwọn ṣẹ́yà ni wọ́n ní tẹ́ra àwọn afáwà ni wọ́n sọ bẹ́ẹ̀ àbáwọn orientalist àwọn tí wọ́n máa ń da ìtàn ìsìláàmù rú àwọn kan kọ tẹ́ra kalẹ̀ àwọn tí wọ́n bá gbàgbọ́ yẹ̀sìn àwọn máa kà tẹ́ra wọn àdísì là ń sọ tẹ́lẹ̀ o ó ti tún débi kùránì báyìí ariwo àdísì là ń gbà tẹ́lẹ̀ fábí ayé hadith bá adáwó yóò mìíràn ó ti tún wá débi alukùránì gẹ́gẹ́ báyìí káwárí àwọn kan kí wọ́n sì ní tí wọ́n sọ yẹn bó ṣe rí náà nìyẹn ẹ̀yin ní kẹ́ wá mà síwájú kùránì ni ìwé ma alukùránì ni kìtàbù haq ìwé òdodo dáríkà kìtàbù la rayba fi ọlọ́run bá ní alukùránì yẹ kò sí èméjì ń bẹ̀ húdà òun yóò gáìdì yín lọ síbi òdodo àmọ́ lè ní mọ́tẹ́kì ni o fáwọn tó bẹ̀rù ọlọ́run àmọ́ àwọn lè yọ bẹ̀rù ọlọ́run fún òsì bẹ̀rù àtibọ̀tán bí ẹ bá dẹ̀sìn ẹ̀sìn náà lẹ́fí ń jẹun gbogbo àwọn àgbààgbà ìmáàmù nílẹ̀ yorùbá náà wọ́n náà dákẹ́ wọ́n wòran ẹ̀sìn bẹ́ẹ̀ fi ń jẹun ni wọ́n bàjẹ́ ipò kùránì tó sọ kò rí bẹ́ẹ̀ máa o gbogbo ẹni tó bá ti dì náà àyà kan nu kùránì wípé òun ọ̀gbà gbọ́mọ́ àwọn àfáà ni ẹ má wulẹ̀ dà láàmú wọ́n ti kókọ rẹ̀ nínú islam torí pé nígbà tá a fẹ́ gba islam tá a fẹ́ ní iman jibril sọfà nàbì sàlám ó ní anábì mi pé akibiri ni anil iman fún mi ní ìró nípa dáńpẹ̀ nígbàgbọ́ ọwọ́ ni a ń tòmínà bìlá wọ́n mọ̀lá ẹ̀ka ti wà kóòtù bìhì ẹ̀dá ń gbè nígbàgbọ́ òun náà ní kọ́ gbọ́lọ́gbọ́ kọ́ gba àwọn mọ̀láyíkà gbọ́ wà kóòtù bìhì kọ́ dẹ̀gbà àwọn tẹ́là gbọ́ èyí ló tóbi nínú àwọn tẹ́là yẹn jẹmọ́ Al-Qur'an tó bá ti gba tẹ́là gbọ́ mọ́ kí lọ́dà yẹn ó di aláìgbàgbọ́ níta bá gbàgbọ́ tá àyà àtàgbọ́nu Kùránì pé irọ́ lọ́lọ́run pa fákọ̀dì kàfàrì àkàrẹ́ islam fákọ̀dì nákọ̀dọ̀ islam òdìkó ko ẹ̀sìn islam Ọwa abẹ́lé ọba fún àfá yìí oyé ó ku kù tó wọn fẹ́ sọ ó kù ó kù nìbọn ó tún kù wọn ti ti ju wa Ramadan wá ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ wá ń tò lẹ́yìn irọ́ tẹ̀sí mọ̀ pé kí ni kò rí bẹ́ẹ̀ ẹ wá nítorí pé àfẹ́ kójú ó ti afá wa ni àmọ́ ẹ fẹ́ kí islam ó dàrú ẹ fẹ́ dàtẹ́rọ ọlọ́run ẹ fẹ́ kójú ó ti afá yẹn àmọ́ ẹ fẹ́ kójú ó ti islam àwọn oníṣẹ̀ṣe wọn tí wọ́n mú àwọn ọ̀rọ̀ tá àfá yẹn sọ àwọn náà ti fi ń bú islam èyí tí wọ́n lọ́lọ́ nínú buhari jẹ́ òní tí wọ́n ní buhari sọ pé ànábì eré fún àwọn obìnrin ọ̀tọ̀ ní tọ́lẹ̀ wàmí ọ̀tọ̀ ní tẹ̀ tú ẹlẹ́kẹ́ ẹ̀kẹ́ wọ́n yanjú àwọn oníṣẹ̀ṣẹ́ náà wá mú àdíṣì tí àbáyẹ tó tókútó yẹ àwọn náà wá náà sí wa wọ́n ní ẹ̀yìn dáàdínábì yìí ń ṣe báyìí ẹ̀dàkùn táwọn àtàwọn ọba sọ sáwọn àtàwọn gbé ẹjá bẹ̀rù ọlọ́run wọ̀tẹ́kù yàwó máa ń torí jà òun àfi hí ìlàlá ìjọ kan náà ni kò ní gbé méjì tí wọ́n daṣọ bò yín mọ́lẹ̀ ni wọ́n gbé sínú sàárè ọlọ́run yẹ bẹ̀rù jọ yẹn o bí yóò bá túbá kọjọ́ yóò tó ọjọ́ burúkú yóò jẹ́ o ọlọ́run bàálà kan mọ́ta mú wa dó nínú àwọn kan tí ń bá ìsìláàmù jẹ́ òun náà ni àlìsìtì záwù bìṣẹ́ ìmì dínìlá kéèyàn máa fi kankan sí yẹ̀yẹ́ nínú ẹ̀sìn ọlọ́run kọ́ máa fi ẹ̀sìn ọlọ́run sí yẹ̀yẹ́ èyàn wọ jẹ̀lbáàbù òun fi ń sí yẹ̀yẹ́ ó ní ẹwà sọ́bó sí dá sọ́bó lẹ̀ ó ní dágídágí tó ń tọ̀ wọn bá wá bọ́ jẹ̀lbáàbù yẹn ó ní fi sí yẹ̀yẹ́ mọ́ tó padà ó tún máa fi sí yẹ̀yẹ́ èyí ló nìkọ́ òfin sí ẹ̀yẹ ọba bó nìkọ́ òfin sí ẹ̀yẹ máa ó tún lò padà òfin sí ẹ̀yẹ kí láǹgbọ́ yẹn yẹ ẹ̀sìn ọlọ́run òfin sí kíni lòfin sí ẹ̀yẹ kì í ṣe pàṣẹlárìtì òun gangan fún rẹ̀ òfin nùgbà afá sí ẹ̀yẹ igbó ìwọ̀nùgbà rẹ̀ abáwọ̀ afọ́nùgbà ẹ̀yẹ ọwá ni àwọn ojú wa fáìn báyìí ó tún wá bẹ̀rẹ̀ sí dárúgbà sí ọwá ní ó tún ní ó má dọ́dọ̀ mi ọjọ́kójòkó eh, lé dáwọ́ látijọ́ yìí náà àdúrà wa kúkú gbàjà àdúrà wọn lọ ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọlọ́run ní àlùjánnà wà kọmọ mú ní yẹ̀yẹ́ ọlọ́run ní iná wà kọmọ mú ní yẹ̀yẹ́ ìyà sàárè wà kọmọ mú ní yẹ̀yẹ́ gbogbo tó bá ti jọ́rọ̀ ọlọ́run tó bá fi ṣe yẹ̀yẹ́ èyàn ti kó ní islam ọlọ́run nàbí láì wà áyà tí wa rasúlì kuntum tastahzihun ọlọ́run bá ní sẹ́mi aláàlẹ́ máa fi ṣe yẹ̀yẹ́ kọ́dà àwọn èèyàn fà láà sí yẹ̀yẹ́ ẹni tó ní ọlọ́run bí máa ń sìn àwọn Yahudi wọn ní ọlọ́run ahun ni wọ́n ní yẹ́dùn láì magilúlà àwọn jù wọ́n láyà gan wọ́n ní àwọn ọlọ́run ọlọ́run bá ti yàdá àwọn ọmọbùsùn tọ̀tà ni ọlọ́run ní èmi láhùn èmi èmi tí wọ́n jẹ́ pé ọwọ́ mi méjèèjì èyí fi ń bu ìkẹ́ fáwọn èèyàn jojoojúmọ́ ni bí ìṣe ń bu lọ́tún ní ń bu lóṣè fáwọn èèyàn ẹ̀mọ́ ya ọdọ́lọ̀ ti kẹ́lẹ̀ ní jama kọ́lọ̀ bọ́sà kàwá náà kó wà yàwó ní bú ọlọ́run àwọn oníṣẹ̀ṣẹ̀ ń bú ọlọ́run ọlọ́run lè kàbá ní tí wọ́n sọ lé íńtánẹ́ẹ̀tì nìyẹn wọ́n ní ọlọ́run wọ́n lè ya èrè kan wọ́n ní bọ́lọ́run ṣe rí nìyẹn àwọn kèfèrí àwọn tí kèfèrí làwọn tẹ́lẹ̀ náà ìtẹ́rẹ̀ kẹ́ máa ṣe náà nìyẹn àmọ́ tí mùsùlùmí mi tọ́pọ̀ tó náà tí mùsùlùmí kan náà bá tún dà wò tó ń fẹ́ aláṣẹ yẹ̀yẹ́ àbáyà Koran àbí àdìs àdábì àbí súnà nàbì àbá nàbì gan fún rẹ̀ ọlọ́run ní abillahi wa ayati wa rasuli kuntum tastahzi'un ọlọ́run bá ní èmi àbí àwọn ayàtà sọ̀kalẹ̀ àbá nàbì mi lẹ́fẹ́ sí yẹ̀yẹ́ látà àtẹ́fẹ̀rù ẹ̀ láwùjáre má kọ́dí kàfàdì <laughs> lẹ́yìn ìgbà tẹ́lẹ̀ gbàgbọ́ ẹ ti di kèfèrí kọ̀ọ̀pẹ́ tó bá yẹn pẹ̀sẹ̀ ọlọ́run sí ẹ̀yẹ ká sì fọ́kọ̀ lẹ́nu ìsìlá èyí tó bá ti lè máa ṣe nínú ẹ̀sìn ọlọ́run ọbẹ̀ lọ́n kọ́lọ́run ti kọ́rọ̀ wọn náà lọ́rùn kí ẹsẹ̀ gbọ́ ọmọfẹ́ni ti ń ṣe ọmọ fi ṣe yẹ̀yẹ́ mudaharatul mushrikin wal kafirin ká máa lọ lè ran àwọn oníṣẹ̀sí lọ́wọ́ lérí Islam ká máa sponsor wọn wípé ọya ẹ̀ bá fight àwọn súnà yẹn ẹni tí wọ́n ń kóró kalẹ̀ fún wa jẹ́ muslim wọ́n fẹ́ sọdún àjọbọ wọ́n ló kóró kalẹ̀ wọ́n ràn wọ́n lọ́wọ́ wọ́n fẹ́ ṣe ètùtù lọ́jà wọ́n bọ́dà náà dáwó alájà náà dáwó wọ́n náà fẹ́ bọ èṣù owó rẹ̀ ni wọ́n wá lò tí wọ́n fi rí èṣù yẹn bọ tí wọ́n fi rí ètùtù yẹn ṣe wọ́n ní gbogbo ẹni tí máa ń ran àwọn kèfèrí lọ́wọ́ àbí ìwọ lọ bá wọn kọ́ chọ́ọ̀chì wọ́n fi lọ kọ́ chọ́ọ̀chì àwọn olówó wa níjọ́ àwọn olówó wa níjọ́ wọ́n tẹ̀ ń gbọ́n sí ni ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn gbà pé tẹ́wà ti dọ̀rọ̀ ẹ̀sìn kánásọ̀tún kánásọ̀sì ni wọ́n ti gbọ́ yé nìyẹn ìfẹ́ dárúkọ àwọn olówó tèmi mà ní nígbà táwọn akéwà àti ìdúgbò ọmọ ọdún báyìí ti nineteen years lọ nígbà àwọn olówó ńlá lẹ́kọ̀ọ́ ni wọ́n ṣe ń yàwó lu mọ́sálásí ni wọ́n ń yàwó sí ṣọ́ọ̀ṣì àjọ <laughs> kírun ni àjọ lọ́mọ́ká ni àjọ gbàrẹ́ Ramadan

àti ilé ìjọsìn mi yàtọ̀ sí ilé ìjọsìn Islam ìmọ̀ ràn wọ́n lọ́wọ́ èèyàn fi ń padà Islam ni ó lè rí PDP kọ́ máa náwó sínú APC náà àfi kan tìka fẹ̀ àbí tọ́wọ́ fẹ́ ṣe kí ni àbí tọ́wọ́ fẹ́ tìka fún kún bẹ́ẹ̀ lókun. ẹ lè rí ẹni tó gbọ́ ọlọ́run ọba gbọ́ tó sì mọ̀ túmọ̀ Islam ti ń ṣe kọ́ wá rí pé igbákejì ọlọ́run ọba tó ń bẹ lórí ilẹ̀ kọ́ wá ní òun lòun jẹ́ sponsor wọn tó wọ́n mọ̀ sponsor àwọn tí wọ́n ń sin gbákejì ọlọ́run ọba tòun àwọn olè ran christian lọ́wọ́ bọ̀tẹ̀ ò lè ran christianity lọ́wọ́ a máa sọ́dọ̀ lánìí olè ran kẹfẹ́ rí abọ́gi bọ̀ pẹ̀lú ọwọ́ tẹ́fẹ́ bá ń padì yàrá jẹ olè kọ́lé fún tí ọba lè lẹ́sùn tí ń sun ọrùn àmọ́ ò lè ran ilé àjọbọ ibi wọ́n ti ń sin àjọbọ ojúbọ yẹn ọ gbọ́dọ̀ ràn wọ́n lọ́wọ́ tí wọ́n bá ń kọ́lé ojúbọ yàtọ̀ mẹ́lá rẹ̀ ká ṣe dáadáa sí ẹ̀sìn wọn àtàwọn gangan a lè ṣe dáadáa sáwọn àmọ́ a lè ṣe dáadáa sẹ́sìn wọn wọn gbọ́dọ̀ fún envelope kò ní ìwọ náà fi dá sí pé kan fi kọ́ church yẹn tó wá kọ́ tán àwọn ọmọ yín ni wọ́n kò síbẹ̀ náà àwọn mùsùlùmí ni wọ́n kò síbẹ̀ lẹ́yìn náà wọ́n náà wọ́n establish aburú lórí ilẹ̀ ọlọ́run inú ọlọ́run ní dùn sí ọ ọmọ yẹ kúrò bíi tọ́gùt wàyú mi bíi là ọlọ́run bá alágbó gbé ọlọ́run bá ní ẹni tí ọba lè kẹ̀yìn sí tọ́gùt gbogbo tí wọ́n ń sìn wà yóò mìíràn bìlá tó wá kọjú sí àlá nìkan fákọ̀dì stamsa kàbìlà ó rí wà tòló ó ti kọ̀ láǹfi sọ́ọ̀mù láha ọlọ́run bá ní òun ní gangan ló di ìsìláàmù mú ìsìláàmù ọ̀dẹ̀ ní bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ ẹ̀ láìláha alikuf bitogut illallah wà yóò mìíràn bìlá alimanu bìlá ó lè ti jẹ́ mùsùlùmí ó dìgbà tó bá kórìíra ẹbọ àtàwọn tí wọ́n ń ṣe ọ̀dẹ̀ ní bá wọn kópa ń bẹ̀ ò ní ràn án lọ́wọ́ lérí ẹ̀ nígbà náà ni ìsìláàmù tiẹ̀ náà tó fẹsẹ̀ múlẹ̀ tó bá wà ní ìsìláàmù tó wà ń gbé bọ́ lárugẹ tó ń sponsor wọn tó ń ràn wọn lọ́wọ́ ìwọ náà ti ṣe kíni o ti jáde kúrò nínú ẹ̀sìn ìsìláàmù. ọlọ́run bá ní wọn máa yẹta wọ́n lahùn mí kún fa iná omi nù ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n bá ti ń kún wọn lọ́wọ́ lérí ẹ̀sìn wọn àwọn náà ti dára wọn. ọmọ ìyá dákùn torí tọ́lọ́wọ́n ọba ilé ayé tí ọwá yìí ẹ̀ka náà ló máa wá ilé ayé tó ọwá yìí wọ́n yẹ wá o pé ọkọ̀ ọlọ́run bèrè jẹ́ òun ọlọ́wọ́ bá ní yọ̀wà sọ nígbà ikú bá yọjú sí pé ẹ̀dá mi padà ẹ̀dá pọ̀ kàkú lọ́wọ́ yọ̀wà ní ẹ̀dá mi padà ẹ̀dá mi padà làálì àmàlà sọ̀là ha bóyá kí mi náà sùlámù mi ṣe kálá iná ha kẹ́lìmọ̀ tó ń wọ́ ìlú ha wọ́n ní wọ́n sọ fún mi pé ọ̀rọ̀ tó sọ yẹn wọ́n yẹ sọ ń bí ọ̀rọ̀ yẹn ti kọjá kọ̀sẹ́nìkan tí ó gbọ́n tó sọ yẹn ẹnìkan ò ní dá padà mọ́ o wọ́n mi wọ́ra ìhìn bá ibi tó lọ yìí sàárè tó lọ yẹn tó bá ti wọ bẹ̀ báyìí ó ti jọ́ àlèkè àmọ́ kó tó jáde kò sí wá tún ṣe mọ́ o ẹ̀sìn ìsìláàmù èdè ká mójútó ẹni wọn bá ti bọ̀ kà yìí kọ́lọ́mọ́sá ìjọ sàǹfààní fún èmi tí mo sọ kọ́lọ́jọ́ sàǹfààní fún gbogbo àwa tí a gbọ́ ìsìláàmù wa òun náà ni priority wa nínú ayé irú ìsìláàmù rẹ báyìí mọ́jọ́ ṣe kíni mọ́jọ́ bọ́lẹ̀ o kọ́ wa fa ayé lọ́wọ́ tọ́ kó ojú ayé yẹn lẹ̀ kọ fọwọ́ méjì wá ìsìláàmù rẹ̀ márí kó lè mọ délé jọ jẹ́ pé oyé ìsìláàmù yẹn òun náà ni wọ́n ń ṣe àtàwọn ọmọ ẹ ọlọ́run pa láṣẹ ọmọ rẹ pa wọ́n láṣẹ ká máa ṣe ìsìláàmù ká máa kírun ọlọ́run bí ọ nípa ìsìláàmù àwọn ọmọ ẹ yóò bí ọ wọn náà nípa ìsìláàmù wọn náà ọ̀run tá ń lọ yẹn lọ kọ̀ wá sí tí ọlọ́run bá Allah tí ó béèrè lọ́wọ́ wa lẹ́yìn islam islam táwa wì kọ́ jẹ́ islam tá ànábì ṣe lánàá kọ́mọ̀ jẹ́ islam àrọ́dàrọ́dà yìí táwa ń ṣe kíní táwa ń ṣe bó láti mọ̀ islam yẹn òun náà ní kọ́ jẹ́ pé islam tó bá ṣe kọ́ jẹ́ islam tí òun rí evidence nínú Quran àti hadisi àwọn ní kíní yìí islam ni ọ̀rẹ́ ń ṣe níbo lè rí ẹwà ẹwà akíyèmí sọlá ọwà nù kùrán ló ṣe ń kírun wàá tó zaka ọwà nù kùrán lè tó ń yọ zaka ẹhẹn evidence lọ́kọ̀ọ́kọ́ rí kó tó máa ṣẹ̀sìn. wàlìlá alẹ́nàz hijjul bayt ọlọ́run bá ní ẹwà sí maka oyé evidence lórí lòfin lọ maka ọlọ́run bá aláàrin yàyọ̀ lẹ́bí náà mọ̀nà kutiba alaykumus siyam èyí ni gbàgbọ́ òdodo ẹgbàá rẹ̀ kẹ́fì ṣẹ̀sìn ayáwa ní koran suratul baqara gbogbo tó bá fẹ́ fi ṣẹ̀sìn either from Quran or from hadith lẹ́yìn méjèèjì ẹ mọ́mú ẹ̀sìn rẹ̀ bò mí ma ẹnu pé o lè mú practical lára àwọn sàábé alaykum bi sunnati wa sunnati al-khulafa bi fahmi salafi salih practical yóò wà lára àwọn abúlé masoud abúlé bin umar abúlé bin abu huraira bilal talaha saad sa'id àtàwọn tó tẹ̀lé wọn àwọn ìyẹn wọn tó kó ti ànábì àwọn kọ́ ìsìláàmù lọ́dọ̀ ànábì wọ́n wá gbé wá sínú sẹ̀mí wọn náà fi ní ta bá fẹ́ mọ irú ìsìláàmù tá ànábì ṣe àwọn sálàmù sọ́ọ̀lẹ̀ àwọn ní ká mọ owó bẹ́ẹ̀ ṣe ìsìláàmù tó láwọn ànábì kọ́ ní ìsìláàmù ìsìláàmù tọ̀dọ̀ tí wọ́n lè yorùbá ń bí kó tó délé yorùbá ó ti wàdà ìlú tẹ̀dí o nígbà tí omi pure water ń sàn bọ̀ láti mọ́kà ni ó gba fáàsì kọjá ọ̀kan gba sùnìkà kọjá ọ̀kan gba káyọ̀rọ̀ kọjá ni wọ́n ń bọ̀ ni wọ́n ń bọ̀ tí omi bá bọ̀ látọ̀nà tó jìjà máa kó tó débi tẹ́ wà kí náà tẹ̀lẹ̀ sómi yẹ ẹ́ ìtọ́bà sí àlù bàndírì sí wọnú ìsìláàmù ni ẹ̀ ọgbà ìlú mi kọjá làwọn bá ṣí bàndírì mọ́ ipe àwọn ń jó jòṣẹ̀ yìí nàìjíríà mọ́sálásí ìmọ̀ ń bọ̀ gba ìlú kọjá ìlú dáńtí máa ń tẹ́ asọ́lẹ̀ àwọn India àwọn máa ń tẹ́ asọ́lẹ̀ báyìí oyé ìgbà tí ẹ̀sìn Islam gba bẹ̀ kọjá ìgbà tí òfin dọ́dọ̀ àwọn nǹkan bí àwọn a ní aṣọ yẹn kí ní ṣe ń bẹ́ẹ̀ wọ́n ní ẹfílẹ̀ bẹ́ẹ̀ bá fa àtàwọn ti fi ránṣẹ́ láti Senegal ni ẹ ẹ̀hẹ̀ láti Kaula ni ẹ bá fa àtàwọn ti fi ránṣẹ́ láti fásitì ni ẹ ẹ má béèrè tó ṣe aṣọ yẹn aṣọ báwo ẹ̀yin jẹ́ sẹ́yìn bọ̀gún ni mọ́sí ìsìláàmù àṣà ìsìláàmù àṣà ìsìláàmù tàbí wà ní kó ṣe kí ni ṣe ọ wà lè má àfikọ́ ọmọ kéwú ibi tẹ́ ìdèrè islam ni ẹ̀hún ẹ máa kéwú ẹ máa béèrè fasahalu ala zikiri nǹkan tó ń la tààlẹ́mù ẹ o torí ń mí ọ̀tọ̀ ni tó ń ṣe ọ̀tọ̀ ni tẹ́ni kò ṣe islam náà wá kó nǹkan mẹ́rin sínú alákọ̀ọ́kọ́ àkídá bílá ṣíríkìn kọ́ ọmọ ṣe bọ́ ẹlẹ́ẹ̀kejì ìbáàdà bílá bídà kọ́ ọmọ ṣe ìbáàdà níbà mọ́bà náà fi ṣe ṣe mọ́ ṣe bídà kúlù bídà ti dọ̀là àdá àdẹ́bì ni bídà àdásílẹ̀ ànúní ànúní súnnà ni mànà àdẹ́bì ni wọ́n ní káwò kọ́ ṣe wọ́n ní Rasulullah ẹ̀kọ́ ní káàdẹ́lá kò fi Rasulillah ó sọ wa àdẹ́bì lọ́lọ́wọ́ bá aláwọ̀ pìrìsẹ́ǹtì fún wa pé ká máa wò ó tó bá ti ń ṣe ni ká máa ṣe sallu kama ra'aytumuni usalli àdẹ́bì ni kírun bẹ́ẹ̀ ṣe ní tèmi kírun ibi ni wọ́n rán sí ìtàkùnso anni manasikakum ájì ni ẹ wo bí mo ṣe bẹ́ẹ̀ ni kẹ́ máa ṣe bá àdẹ́bì ṣe ṣẹ̀ṣin wà nù tíra àdìs ẹlẹ́ẹ̀kẹta akhlaq òun náà ni kò níwà tó dáa ìtàkùn ní Islam ni ìwà dáadáa sáwọn òbí ẹ sáwọn ẹbí sáwọn ọ̀rẹ́ sáwọn neighbor sáwọn muslim ìwà dára sáwọn tí kò kìí ṣe muslim àwọn tí kò kìí ṣe muslim wà á mọ̀ sí dáadáa sọ lẹ́yìn náà alìmọ̀hámàlá gbogbo bó ṣe fẹ́yàwó bó ṣe kọ̀yàwó jó dìbà mú pẹ̀lú islam lágbàjá àyànfẹ́ ọmọ ayákẹ́rù rẹ̀ máa lọ kò sí gbọ́n tí ṣe bẹ́ẹ̀ yóò ṣe ìdà yóò ṣe mẹ́sẹ̀sọ̀ mẹ́ta kó tó lọ wọ́n ní ìwọ̀ gbà òṣìṣ mo sì wà ní kòrán nìyẹn òfin wà ní kòrán fún muslim náà ọfẹ́ tajà ọfẹ́ rajà ọmọ béèrè mọ́sálásí pé dákùtùrọ̀ ọlọ́run sọ́jà yìí ṣe a lè ṣe okòwò online okòwò rí sípẹ́s wọ́n gbówó rẹ̀ lẹ́lẹ́ online ọmọ rú owó tí wọ́n fowó rẹ̀ ṣe wọ́n ṣàlàyé fún sì profit profit wọ́n àwọn send him money and be expecting him profit irú irú ẹ̀dọ́kun okun one thousand dollar fún èèyàn ó ní ìwọ̀n fẹ́ gba two thousand lóṣooṣù ọ̀sán ìmọ̀ pé àwọn eléyìn owó rìbá nìyẹn ọmọ pé àwọn èèyàn wọn fẹ́ gbá ọ ní ṣé gbogbo owó òye lèyìn máa ń rí hundred percent jẹ lóṣooṣù one thousand ó wà gba two thousand lórí end of the month ogún five thousand dollar kalẹ̀ wọ́n láwọn láwọn máa fún ọ ní ten thousand dollar lóṣooṣù ọ̀sán ìmọ̀ pé àwọn olè nìyẹn wọ́n pè business business ń gbà míì yọ́ ma wálẹ̀ nígbà mi yọ́ ma ṣe kí ni ọmọ ma lòkè níjọ́ tí wọ́n bá rí profit tọ́pọ̀ wọ́n á fún olówó tọ́pọ̀ níjọ́ bá rí profit kékeré wọ́n á fún ní profit kékeré níjọ́ tí wọ́n bá rí kankan ẹ̀ níjọ́ pín kankan níjọ́ tí owó bá wọgbó ẹjọ́ lose <laughs> wọ́n wá ń tàwọ̀ wọ́n wá gba ten thousand dollars lọ́wọ́ rẹ̀ nígbà tó ní Islam ọ̀kẹ́kọ̀ọ́ mọ́sálásí náà káwọn àfáà wa kádàkùn tó lọ́wọ́ bá wa ká máa sítìrà fáwọn èèyàn mọ́sálásí ẹwà tí ń ka tíra kata ẹ̀tọ́ máa bẹ̀rẹ̀ mí ẹwà tí ń ka tíra kata ẹ̀tọ́ máa bẹ̀rẹ̀ mí káwọn èèyàn kí wọ́n lè rí ìsìláàmù wọn nínú tíra bókù bá kù sí gbogbo a láàmàjà ní ẹbí àwọn ọmọ kan yarí wọ́n la fẹ́ sin bàbá sílé àwọn kan yarí wọ́n la fẹ́ sin bàbá sí tẹ́ kí ló dé tí ọ̀rọ̀ papọ̀ ṣé gbogbo adájọ́ ka àdúrà tẹ́ sáànàbí ìdáwà ti kọjá ń tẹ́ ká máa ṣàdúrà fáwọn tó wà ní tẹ́ assalamu alaikum ala diyar minal mu'minina wal muslimin ẹ̀yin tẹ wà nílé yìí o àlàáfíà ọlọ́kọ̀ máa bá yín o nígbà tí ò bá tí ò bá ṣiṣẹ́ lásìkò ànábì bóò làdúrà tẹ́ ò sì jáde àwọn ìyapa àwọn àfa àgbààgbà òkú ẹ̀yìn nílùú àmọ́ lọ́ọ́ lè sin wọ́n sínú yàrá ṣé inú yàrá jẹ́tẹ́ nígbà tẹ́yìn àfa àgbààgbà tí ẹ̀ jẹ́ àpèjúwe fáwọn mùsùlùmí sẹ́mọ̀ pé tó bá jẹ́ ọ̀rọ̀ ìmáàmù ni ó ṣáájú tọ́wọ́ ti jọ́rọ̀ ẹ̀sìn ọlọ́run ni agbàwẹ̀ o ọlọ́run ni akírun o àwọn ni wọ́n kọ́kọ́ ṣáájú àwọn lámọ̀wò kọ́ṣe definitely gbogbo tọ́wọ́ ti jẹ́ ṣẹ̀ríà tó jẹ́ ẹ̀sìn wa àwọn náà lámọ̀wò ní aṣíwájú báwo ni mọ́mọ́ ṣe wá kú kí gbogbo àwa tí a jẹ́ ọmọ táwa ní afẹ́sìn wọn sínú mọ́sálásí àbọ̀fẹ́sìn nínú ẹ̀sùn òní ẹwà ìtẹ́ àwọn oníkà máa sin síbẹ̀ ìbáwọn olùgbàgbọ́ òdodo ní assalamu alaikum alẹ́ diyar mílẹ̀lì múmínì adẹ́bì títẹ́ bá ti kọjá nítẹ́ ẹ ní aláàfin ọlọ́run tó bá gbogbo special burial eh, special place nítorí kan lè bá a máa ọ̀nà wọn èyí tó ti wà lábẹ́ sàárẹ̀ ó ti kó wọn àti ṣẹlẹ̀ náà lẹ́yìn náà àwọn èèyàn tí wọ́n máa lọ́bẹ̀ wọ́n máa lọ́bẹ̀ máa lọ́lẹ̀ ṣàdúrà ń bẹ̀ eléyìí ní padà máa sọ́yìn ẹ̀dẹ́lẹ́bọ ni àbí káwọn míì kan sẹ̀ máa pe ẹni tó wà ń sáré pé bàbá àmọ́ mọ́ gbàgbé mi lọ́rùn o ọjà mi ọ̀tá o mọ́ gbàgbé mi o ọyẹ ọ̀tá fẹ́ mú mi o mọ́ gbàgbé mi o èmi náà fẹ́ mọ kí wọ́n fẹ́ jẹ́ yẹn o bá sọ fọ́lọ́ bá kí káwọn náà kágùn lẹ́mi dáadáa o ìjọ padà gbẹ̀yìn ẹ̀mí ẹ̀ làwọn bá fi sọ pé àwọn bàbá bàbá tá ń gbé sínú yàrá yàrá yàrá yẹn á padà sọ àwọn yàrá yẹn di ojúbọ àdébì àdèmọ bẹ ọlọ́run káàdébì tó jáde láyé àdébì ní aláhùnmọ ìwọ ọlọ́run látàjà àlìkọbùrì wọtànà yọ ọbẹ wọ ọlọ́run wọn mọ ṣe sàárè mi ní ojúbọ àdébì bẹ ọlọ́run wọn ọlọ́run dẹgbà mọ ṣe sàárè mi ní ojúbọ táwọn yóò mọ wá pé síbẹ̀ tí wọ́n máa ṣe kiri tí wọ́n máa fọwọ́ ra tí wọ́n máa bu yẹ̀pẹ̀ bẹ̀ tí wọ́n máa fẹ́ rárá gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ àgbààgbà ní ìmáàmù ẹ̀yin àfàgbà ẹ̀yin mùdírù lè kéwú ẹ̀sà sọ́ọ̀lẹ̀ kẹ́ tó jáde láyé pé tẹ́ bá ti kú ìtẹ́ nìkan gbé yín lọ ìtẹ́ náà ni ààyè àwọn òkú ṣe rí inú ilé ààyè àwọn alàyè ni ẹ má bà ààyè jẹ́ fáwọn alàyè ẹ̀já gbókù láàyè wọn káwọn alàyè ó sì wà láàyè tiwọn náà káwọn náà tó lọ lè jọyìn wọn mo wá bẹ̀rẹ̀ àwọn ọba nínú àánú àti agbára rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa ìsìláàmù yọ lọ́mọ́sà fún wọn ṣe ìsìláàmù náà kọ́lọ̀ járe ṣe bí wọ́n ṣe sọ kalẹ̀ tábà wá ṣe ọlọ́mọ́sà wá gbà lọ́wọ́ wa gbogbo tí wọ́n ń ba ìsìláàmù jẹ́ ká tó jáde láyé ọlọ́mọdé àtọwọ́ bọ̀ ọlọ́mọdé àṣe kọ́lọ́run kó fi àánú rẹ̀ kó fi gbà á torí àánú ọlọ́run ọlọ́run fi ń fìyàn sínú àlìjánà àákàn ṣiṣẹ́ ni àánú ọlọ́run gan ni ó kun iṣẹ́ yẹn lèyìn fi wà àlìjánà ọlọ́run kọ́lọ́run ọba aláàkóso wa lọ́mọ àlìjánà kọ́lọ́mọ ṣe wa lọ́mọ aná subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh ومن يرتدد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون